ìjìnlẹ̀ rédíò tó ṣúwọ́ ohun lèmi gbọ́ làwọn ń gbọ́ ní gbogbo ìgbà àtọmọbìnrin àtọmọkùnrin ló ń gbọ́ ọ̀gá gbogbo wọn tí kò ṣe fọwọ́ ti sẹ́yìn ìjìnlẹ̀ rédíò ní kẹ́ máa gbọ́ fètò tó mọ́gbọ́n wá orí ìgbàlódé rẹpẹtẹ látijọ́ ò gbẹ́yìn o àwọn olóòtú tó dáńgájíá ìjìnlẹ̀ rédíò ló tayọ jù ìjìnlẹ̀ rédíò ní kẹ́ máa gbọ́ bàbá ilé ẹ máa gbọ́ o màmá ilé ẹ máa gbọ́ o ìjìnlẹ̀ rédíò tó ṣúwọ́ ohun lèmi gbọ́ làwọn ń gbọ́ ní gbogbo ìgbà àtọmọ obìnrin àtọmọkùnrin ló ń gbọ́ ọ̀gá gbogbo wọn tí kò ṣe fọwọ́ ti sẹ́yìn ìjìnlẹ̀ rédíò ní kẹ́ máa gbọ́ ìjìnlẹ̀ rédíò òun ṣá la fẹ́ máa gbọ́. a ní ìjìnlẹ̀ rédíò yìí òun la fẹ́ máa gbọ́. Istanbul Turkey náà fi kalẹ̀ sí. òun ṣá la fẹ́ máa gbọ́. ọ̀gá gbogbo wọn ní. òun ṣá la fẹ́ máa gbọ́. orí oríṣiríṣi. òun ṣá la fẹ́ máa gbọ́. àwọn ètò tó mọ́gbọ́n wá. òun la fẹ́ máa gbọ́. ẹwà èdè ètò. òun la fẹ́ máa gbọ́. fàájì lóríṣiríṣi. òun ṣá la fẹ́ máa tọ́. ìkànnì fáwọn ìràwọ̀. Òòṣà la fẹ́ máa tọ́. a ní ìjìnlẹ̀ rédíò. Òòṣà la fẹ́ máa tọ́. Mr Black ló sọ wípé. Òòṣà la fẹ́ máa gbọ́. mo ṣetán láti padà sílé bàbá mi ilẹ̀ òmìnira Yorùbá nation mo pinnu láti jà fáwọn tó ń bọ̀ lẹ́yìn láti gbé ògo ilẹ̀ wa ga kò sóhunkóhun tó lè dá dúró twenty twenty three election kò lè dá dúró ilé òmìnira mi ooo Yorùbá nation ooo ooo kò mà sóhunkóhun tó lè dá dúró ooo ooo Yorùbá nation. Yorùbá máa declare. Already, already, a máa declare ìlú ni wá kó tó kó wa papọ̀ bó bá wọn ọmọ Yorùbá kó má gbọ́ bó bá wọn kọ́ gbọ́ àwọn la máa dúró de sáwọn tó wà nù gọ́tà la máa dúró de kọ́ jẹ́ kọ́ gbọ́ gbogbo tá a fẹ́ fi jẹ́ kọ́ lọ bí yọ̀ní tìrì bá ń fún yín ní ẹ̀dì kẹjẹ lọ ra parasitamọ́ kẹ́ máa lò tàbí bẹ́ẹ̀ ṣe ń wò mí gbàgbà. thank you orílẹ̀-èdè mi á dúró sórí ilé ayé tí mo dúró orílẹ̀ republic á dúró òmìnira dé. orílẹ̀-èdè mi á dúró sórí ilé ayé tí mo dúró orílẹ̀ republic á dúró òmìnira dé. òmìnira dé ọ̀ ilé ayé ti pọ̀jù fún wa orílẹ̀-èdè mi á dúró òmìnira dé. orílẹ̀-èdè mi á dúró sórí ayé tí gbójú Odùduwà republic á dúró òmìnira dé. orílẹ̀-èdè mi á dúró torí ìyá ayé ti pọ̀jù Odùduwà republic á dúró òmìnira adé. mo kí gbogbo ọmọ kóòtù òjìrè ẹ̀ka alẹ́ o. thank you ṣíwọ́ lẹ́yìn ọmọ. orí ẹ̀mí àdúró sórí ayé ti gbójú Odùduwà Republic àdúró òmìnira adé. mo kí gbogbo ẹ̀yin àgbààgbà àti gbogbo aláàtò tí ó wà ní ìdí gbígbé àṣà àti ìṣọmọ kóòtù òjìrò bí lárugẹ ní pàápàá jùlọ gbogbo àwọn tí wọ́n ń ṣe iṣẹ́ takuntakun tí à ń rí àti ní abẹ́lẹ̀ kí orílẹ̀-èdè Odùduwà ìyẹn Odùduwà Republic lè dúró. ẹ ṣeun gan ni ọlọ́dún tó mọ àrè á dì yín mú àwọn alálẹ̀ á kí yín lẹ́yìn Olódùmarè á gbé gbogbo àṣẹ tèdùmarè. ẹ jẹ́ kí gbogbo wa fi ọwọ́ sowọ́pọ̀ pẹ̀lú gbígbé orílẹ̀-èdè Odùduwà kalẹ̀ orílẹ̀-èdè Odùduwà ní ìrètí tí a ní ìran Yorùbá láti dé ibi tí ọkàn wa ń fẹ́. bí a bá wo ìyà tí ó ti ń jẹ àwa ìran Yorùbá bọ̀ látẹ̀yìn a ó rí wípé ìyà yìí pọ̀ tó bẹ́ẹ̀ tí à ń gbé ìgbé ayé ẹrú ní orílẹ̀-èdè tí a pè ní tiwa kò sí àǹfààní tí ó péye láti dé ibi àṣẹ ní orílẹ̀-èdè tí a pè ní tiwa yìí ikú ìyà ikú àìsí ìpakúpa ni wọ́n ń pa àwọn ọmọ Yorùbá tí ó bá ń fi òtítọ́ inú ṣe iṣẹ́ rẹ̀ ǹjẹ́ ó dára kí ọmọ ẹlẹ́ran kí ó máa jẹun ṣé ó dára bí kí ọmọ aláṣọ kí ó máa wọ àkísà ǹjẹ́ ó sunwọ̀n kí ọmọ onílé kí ó máa gbé ẹ̀yìn odi ẹ jẹ́ kí á rò ó. gbogbo ọmọ kóòtù òjìire mo kí gbogbo wa pé báwo ọjọ́ ṣe rí lónìí o ṣé gbogbo ẹ̀ ń dùn ṣé ó ń dùn re tí gbogbo bá ń kàn sí i lọ́ọ̀dẹ tìyín ẹ bá mi pariwo sókè wípé ilẹ̀ kóòtù òjìrè ti dúró. bàbíkà dúró òmìnira adé òmìnira jẹ́ òun ìyà yìí ti pọ̀jù fún wa orílẹ̀-èdè mi yá dúró òmìnira adé orílẹ̀ orí ayé ti pọ̀jù Odùduwà republic àdúrà òmìnira adé. àwa la máa máa dé ẹ̀yin náà la máa máa débẹ̀ o ẹ̀dá tó bá ní a ò ní dé la ní débá pẹ̀lú àṣẹ Ìdùmarè. ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ gbogbo ọmọ Yorùbá tó láṣẹ iṣẹ́.

Rédíò yìí ti gbójú Odùduwà Republic àdúró òmìnira adé. Mo kí gbogbo ẹ̀yin àgbààgbà àti gbogbo aláàtò tí ó wà ní ìdí gbígbé àṣà àti ìṣọmọ kóòtù òjìrò bí lárugẹ. Ní pàápàá jùlọ gbogbo àwọn tí wọ́n ń ṣe iṣẹ́ takuntakun tí à ń rí àti ní abẹ́lẹ̀ kí orílẹ̀-èdè Odùduwà ìyẹn Odùduwà Republic lè dúró ẹ ṣeun gan ni ọlọ́dún tó mọ àrè á dì yín mú àwọn alálẹ̀ á kí yín lẹ́yìn olódùmarè á gbogbo àṣẹ tẹ̀dùmarè. ẹ jẹ́ kí gbogbo wa fi ọwọ́ sowọ́pọ̀ pẹ̀lú gbígbé orílẹ̀-èdè Odùduwà kalẹ̀ orílẹ̀-èdè Odùduwà ní ìrètí tí a ní gẹ́gẹ́ bí ìran Yorùbá láti dé ibi tí ọkàn wa ń fẹ́ máa bọ́wọ́ ìyà tí ó ti ń jẹ àwa ìran Yorùbá bọ̀ látẹ̀yìn a ó rí wípé ìyà yìí pọ̀ tó bẹ́ẹ̀ tí à ń gbé ìgbé ayé ẹrú ní orílẹ̀-èdè tí a pè ní tiwa kò sí àǹfààní tí ó péye láti dé ibi àṣẹ ní orílẹ̀-èdè tí a pè ní tiwa yìí ìyà ikú àìsí ìpakúpa ni wọ́n ń pa àwọn ọmọ Yorùbá tí ó bá ń fi òtítọ́ inú ṣe iṣẹ́ rẹ̀ ǹjẹ́ ó wá dára kí ọmọ ẹlẹ́ran kí ó máa jẹku ṣé ó dára bí kí ọmọ aláṣọ kí ó máa wọ àkísà ǹjẹ́ ó sunwọ̀n kí ọmọ onílé kí ó máa gbé ẹ̀yìn odi ẹ jẹ́ kí a rò ó kí a má bàa fi ohun tí a fẹ́ jẹ bà ohun tí a fẹ́ jẹ jẹ́ kí a má ta ara wa dànù kí iṣẹ́ àwọn baba ńlá wa tí ó ti lọ ó má bàa parun kí ìran wa tí ó ń bọ̀ lẹ́yìn kí ó lè máa sọ nípa tiwa wípé a ìwọ̀n tí a lè ṣe ẹ jẹ́ kí a fi ara wa ṣe òṣùṣù ọwọ̀ kí a dira wa mú nítorí pé àìkọ́wọ́rìn ejò ní jẹ́ ọmọ ejò níyà bí ọ̀ka bá ṣáájú tí sèbé ń tẹ̀lé tí paramọ́lẹ̀ àti òjòlá ń wọ́ ruru tẹ̀lé wọn lẹ́yìn kò ní sí ẹ̀dá kan tó lè fi igi na ọmọ ejò kankan pa láàrin wọn ìṣẹ̀dá Yorùbá ni ó dára jù nínú ìwà àti ìṣe Yorùbá ní àpọ́nlé bẹ́ẹ̀ ni wọ́n ń bọ̀wọ̀ fún àgbà ìṣẹ̀dá tí ó ní ààtò ni ìṣẹ̀dá tí Elédùà fi Yorùbá ṣe bí ọkùnrin bá jí ní òwúrọ̀ ní ilẹ̀ kóòtù òjíire adọ̀bálẹ̀ gbaraja a àwọn òbí rẹ̀ bẹ́ẹ̀ ni bí ọmọbìnrin bá jí a fi orókún méjèèjì kúnlẹ̀ a àwọn òbí rẹ̀ àṣà tí ó wuyì ní àṣà wa ẹ jẹ́ ká gbé àṣà wa lárugẹ ẹ jọ̀wọ́ gbogbo ẹ̀yin tẹ́ wà ní ìdí ètò yìí kí Odùduwà Republic ó lè dúró mò ń bẹ̀ yín ní orúkọ Ọlọ́dùn tó máa rè mò ń bẹ̀ yín ní orúkọ àwọn baba ńlá wa tí wọ́n ti ṣiṣẹ́ takuntakun ṣá. mo kí ẹ̀yin bàbá àtẹ̀yin ìyá tí ẹ ní ojú agbágbé lónìí bàbá mi Adégòkè Àkànní lẹ́ni àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ ta àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ mo ní good evening olóòtú bàbá ìjìnlẹ̀ mo kì í sàn ẹ káàbọ̀ sórí ètò. ní pàápàá jùlọ gbogbo àwọn tí wọ́n ń ṣe iṣẹ́ takuntakun tí à ń rí àti ní abẹ́lẹ̀ bí orílẹ̀-èdè odò. bá mi ò dùn àti dé wọn ní ẹ ètò mo kì í yẹ kálẹ̀. ẹ ṣeun gan ni ọlọ́dún tó mọ àrùn. ìyá mi Esteri aya ọba Robinson mo kì í mà wọ́n ní ẹ ètò ìjìnlẹ̀ máa kọ̀ sẹ́kù iṣẹ́ ìlú ọlọ́run á máa fún yín ṣe láṣẹ Èdùmàrè ìbá mi ẹ̀ pọ̀. ẹ jẹ́ kí gbogbo wa fi ọwọ́ sowọ́pọ̀ pẹ̀lú gbígbé orílẹ̀-èdè Odùduwà kalẹ̀. orílẹ̀-èdè Odùduwà ní ìrètí tí a ní gẹ́gẹ́ bí ìran Yorùbá. bàbá mi tẹ́rì ọmọ aládé mo kẹ́yìn ẹ̀kọ́ dédé àsìkò bí a wo ìyà tí ó ti ń jẹ àwa ìran Yorùbá bọ̀ látẹ̀yìn. èmi ò ní gbàgbé o mi ò ní ṣaláì má kí bàbá mi Treasure. orílẹ̀-èdè tí a pè. bàbá ìjìnlẹ̀ Ìgbòho Media ṣeun púpọ̀. fàní tí ó péye láti dé ibi àṣẹ ní orílẹ̀-èdè tí a pè ní tiwa yìí. ìyá mi Felicia Dọ́jà bá mi gbóyè mo mà kéyìn o oyèmí dà ẹ bá ń gbóyèmí. tó bá ń fi òtítọ́ inú. ní ẹ̀kọ́ ìrọ̀lẹ́ akọni ọmọ ilẹ̀ yorùbá ẹ púpọ̀. ẹran kí ó máa jẹun ṣé ó dára bí kí ọmọ aláṣọ kí ó máa wọ àkísà ǹjẹ́ ó sunwọ̀n kí ọmọ onílé kí ó máa gbé ẹ̀yìn odi. bàbá mi treasure wọn ní ẹ̀kọ́ ààbọ̀ àrí ewu lọ́sàn-án. bí ohun tí a. <laughs> tí a. bárewo lọ́sàn-án yẹ ká ẹ ti mọ̀ pé ó ní ohun tó ṣẹlẹ̀ o. kí iṣẹ́ àwọn baba ńlá. ìran ewu kan yìí jáde lọ́sàn-án tẹ́yẹ bá ti rí téwo bá ti jáde lọ́sàn-án ah! bákan méjì ni o. orílẹ̀-èdè Odùduwà. ewu tó bá jáde lọ́sàn-án láì jẹ́ wípé ejò ka mọ́lé tàbí èrú ka mọ́nú sà. ọlọ́dún tó mọ àrè. ìdá tó bá ti rí máa pàdánù akọni ńlá kan nínú ìdílé wọn ni. Olódùmarè àgbẹ̀ gbogbo àṣẹ tẹ̀dùmarè. ìyá mi àbẹ̀kẹ́ mo kí yín mà ẹ káàbọ̀ sórí ètò wọn ní ẹkú àṣálẹ́ bàbá ìjìnlẹ̀ ẹ̀kọ́ iṣẹ́ takuntakun odò àgbèwá kò ní gbé ọ̀dàlẹ̀ bíbà mí ẹ̀ pọ̀. Odùduwà ní ìrètí tí a ní gẹ́gẹ́ bí ìran àwọn Yorùbá láti dé ibi tí ọkàn wa ń fẹ́. ìyá mi Grace David Albert tó ní good evening sir kò ní sú yín o and kò ní rẹ̀ sir God's protection will be upon you and your family we appreciate you sir thank you so much ma code mixing ìyá wa fi ṣe lálẹ́ yìí. ibi àṣẹ ní orílẹ̀-èdè tí a pè ní tiwa yìí ikú ìyà ikú àìsí ìpakúpa ni wọ́n ń pa àwọn ọmọ Yorùbá tí ó bá ń fi. bá treasure road wọ́n ní ẹjọ́ ẹ bá mi fi soundtrack yìí ránṣẹ́ ẹ fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí mi lórí WhatsApp wa. sọ kí ó máa wà kí sà. wàá lè fi ṣọwọ́ sí yín sà onílé kí ó máa gbé ẹ̀yìn odi ẹ jẹ́ kí a rò ó kí a má bàa fi ó. yẹ́nmi Felicia Dọ́jà Bámigbóyè òun náà freedom is here Yorùbá nation no going back ṣé àwọn baba ńlá wa tí ó ti lọ ó má bàa parun. bámi Síkírù Quadri òǹmọ̀kẹ́yìn wọn ní ìjìnlẹ̀ ẹ̀kọ́ ètò Yorùbá Nation God bless you ẹ̀yin tù sá. ẹ jẹ́ kí a fi ara wa ṣe òṣùṣù ọwọ̀ kí a dira wa mú nítorí pé àìkọ́ ọ̀wọ́rìn ejò ní jẹ́ ọmọ ejò níyà bí ọ̀ka bá ṣáájú tí sèbè. wọ́n fi ṣe kì samo samo samo. òní ni yorùbá nation now no going back. ọmọ ejò pàpàpà láàrin. ọkọ yẹn kún ni lẹ́nu pọ́pọ́pọ́. yorùbá ni ó dára. àwa ṣe díẹ̀ léde yorùbá kó lè dùn pé dáadáa fún wa kẹyìn wa má lọ ká. àgbà ìṣẹ̀dá tí ó ní ààtò ní. bámi adébáyọ̀ adéṣọlá wọn ní ẹ̀kọ́ ètò sàmù kẹyìn ẹ̀kọ́ déédé àsìkò yé bó o ló ṣe ń lọ lọ́dọ̀ tí ń bẹ̀ ṣe ń gbádùn ẹ̀ ṣe ti bá wa ṣáìtò ṣe ti láìkì prógráàmù yìí ṣe ẹ sì ti ṣe kíni ẹ ti subscribe sórí channel. gẹ́gẹ́ bí ìran yorùbá láti dé ibi tí ọkàn wa ń fẹ́ bí a bá wo ìyà tí ó ti ń. comfort ye my people ẹ o ìtùnú ni fún ènìyàn mi. ọ̀ tó bẹ́ẹ̀ ìgbé ayé. wọ́n ní glory be glory ye my people. kò sí àǹfààní tí ó pélé. ìbùkún yìí ènìyàn mi ní. ṣẹ́ni. ẹ bá a ṣe máa ń tu lọ́jọ́ kìíní àná ìbùkún ni fún ènìyàn mi. ìyá mi comfort agboola mokenyo òun ẹ̀ kú déédéé wòye ẹ̀ káàbọ̀. òtítọ́ inú ṣe iṣẹ́ rẹ̀ ìjọ wa dára kí ọmọ ẹlẹ́ran kí ó máa jẹun. bámi òjò rasheed mokenyin sà ẹ̀ káàbọ̀ sórí ètò lónìí báwo lọ́dọ̀ ti yín sà mo ní salamu aleykum wa rahmatulahi wa barakatu. ẹ jẹ́ kí a rò ó kí a má bàa fi ohun tí a fẹ́ jẹ bà ohun tí a fẹ́ jẹ jẹ́ kí a má tara. ìyá mi ọ̀wọ́n oyè tade blessing ẹ̀ka lẹ́sà yorùbá nation ti dúró àṣẹ ìdùmarè mi bá mi ẹ̀ pọ̀. ẹ̀yin kí ó lè máa sọ nípa tiwa ipe. àtàrí ògbọ́sùtì. tí a lè ṣe. ibi ló ṣe kíni ló ṣe ṣu ọwọ̀ kí a dira wa mú. agbárí lowó ti ń sun wá. ọwọ́ rìn ejò. ṣírí ni lówó. òníyà. kọ̀kọ̀ lórúkọ bàbá tóbi lọ́mọ. tí sèbè ń tẹ̀. ètè báyìí ló ń polongo owó. òjò láwù. jẹ́kọ́rí mi jẹ́kọ́rí mi báyìí ni ò jẹ́ kéètì onírun. gbogbo ọ̀tá ilẹ̀ yorùbá. kìnnà. àtìlọ àti bàbá yìí ni ìjẹun òjò gbádùn. wọn ò ní gbádùn láṣẹ ìdúmọ̀ rẹ̀ ọ̀tá wa ò ní ṣàǹtó dáa jẹ ẹ ṣàmìkà ẹgbẹ́ tó àdúrà mi. bẹ́ẹ̀ ni wọ́n ń bọ̀wọ̀ fún àgbà ìṣẹ̀dá tí ó ní ààtò ní ìṣẹ̀dá tí Elédùà fi Yorùbá ṣe. bá Peter George wọ́n ní bàbá mi ẹ kó ètò sàmùkẹ́yìn sa ìkàlẹ̀. jíde adọ̀bálẹ̀ gbà. Olúwaṣẹ́gun Adébáyọ̀ wọ́n ní love you sir love you too sir. bí ọmọ obìnrin bá jí a fi orókún méjèèjì kúnlẹ̀. Adédáyọ̀ Adéṣọlá mùkẹ́yìn sa ìkàlẹ̀. ṣàwa ẹ̀jẹ̀ ká. yá mi àjọkẹ́ àdé àjọkẹ́ àdé déédéé Philip Okeyema Mr. Ijile Marcus you welcome back ẹ ṣeun púpọ̀ mà. kò lè dúró mò ń bẹ̀ yín ní orúkọ ọlọ́dún tó máa rè mò ń bẹ̀ yín ní orúkọ àwọn baba ńlá wa tí wọ́n ti ṣiṣẹ́. read tea mo kì í ẹ sórí ètò lónìí bó ló ṣe ń lọ lọ́dọ̀ ti yẹ. ìjọ wa. ìyá mi Mary Tinubu mo kì í ní ẹ̀kọ́ ètò sà Yorùbá ti dúró láṣẹ Ìdùmarè àmín. ìjà ah, ó sunwọ̀n kí ọmọ onílé kí ó máa gbé ẹ̀yìn odi ẹ jẹ́ kí á rò ó. bámi òjò Rasheed wọn ní ẹ̀sọ̀ ẹ̀sọ̀ báyìí nìgbín egungun o a máa gba ipò wa padà ọmọ aládé àmín. kí iṣẹ́ àwọn baba ńlá wa. bami Ibrahim Bello mukeyin kí ìran wa tí ó. one nation now no going back. a sọ nípa tiwa. yami alakẹsàn yàmú màkẹyìn o. tí a lè ṣe ẹ jẹ́ kí. yami dọlápọ̀ o fáṣípẹ̀. kí ní ẹ̀kọ́ ètò ẹ̀kọ́ iṣẹ́ takuntakun. pé àìkọ́ wọ́ọ̀rì ejò ní jẹ́ ọmọ ejò níyà bí ọ̀ká bá ṣáájú. bami túbọ̀ adéríbi gbé wọn ni yóò dára fún gbogbo ọmọ Yorùbá rere ẹ káàbọ̀ sórí ètò up ìjìnlẹ̀ ẹ ṣe gan ni. igi ná ọmọ ètò kankan láàrin mo dé lálẹ́ ètò ni mo dé sẹ́yìn lọ́rùn ẹ̀yìn ọmọ kóòtù òjèrè ẹ wá nǹkan fìdílé kẹ́ ẹ fìdílé nǹkan ọ̀hún tálẹ̀ ètò ni máa kí gbọ́ngbọ́n nǹkan máa kí sẹ́sẹ̀ ràgó lónìí ẹ jẹ́ ká rọra analyze wẹ́rẹ́wẹ́rẹ́ torí pé wẹ́rẹ́wẹ́rẹ́ báyìí nìkan ṣe kíni bájí ní òwúrọ̀ ní ilẹ̀ kóòtù òjíire adọ̀bálẹ̀ gbaraja akí àwọn òbí. adébáyọ̀ wọ́n ní even jesus become nigerian president and eh, mohammed salah wasalam should be vice the, the, the vice they can't fix nigeria because the nation has collapsed solution is yoruba nation now no going back. kí Odùduwà republic ó lè dùn. bámi ọlámídé ọmọ tọ̀sánmù kí wọ́n ní ẹ̀kọ́ ètò tó máa rè mò ń bẹ̀ yín ní orúkọ àwọn baba ńlá wa tí. ní kẹ́ ẹ wá nǹkan fìdílé kẹ́ ẹ fìdílé nǹkan lónìí. ẹ jẹ́ kí a fi inú kan. ẹ wí fún wọn nílé alára èrò fún wọn nílé ajérò ẹ wí fún wọn nílé ọwọ́ àrùngún àga ẹ wí fún wọn nífẹ̀ẹ́ òòyè níbi tójúmọ́ orí ti mú wá sílẹ̀ ayé o pé ìjìnlẹ̀ ti dé lálẹ́ ètò ní. mo wá fẹ́ sọ ọ́ báyìí wípé tí a bá wá rí ẹnikẹ́ni. fami michael coca ẹ wọ́n ní well done my brother you're welcome sir. tàbí tí ó ń ṣe ojú àwọn ọ̀tá nínú ì. kàngó kàngó lòun agogo kàngẹ̀ kàngẹ̀ lòun akèrègbè àwọn lónìí kínla kínla àgbọ̀nsálẹ̀ lónìí họ̀wù họ̀wù ìrànmú lónìí kọ́ńbó àtàǹpàkò báyìí ní júwe ọ̀kan kan oníkan là á jẹ́ ó ṣe o. pàìtẹ́ àìṣe ìwọ̀n tí a lè ṣe ẹ jẹ́ kí a fẹ́. ìdákọ̀ ò ní jẹ́ bá imúdun kọ́ńbó láéláé. pamọ́ nítorí pé àìtó. tó bójú bá pé méjì báyìí wọn aríran kedere. bí ọ̀ká. ẹsẹ̀ pé méjì wọn arílẹ̀ ṣùàṣùà. títa mọ́lẹ̀ àti òjòlá ń wọ́ ruru tẹ̀lé wọn lẹ́yìn kò ní sí ẹ̀. sake wọn ní good evening sir Even Quran testified that Yoruba is a nation according to Quran chapter forty-nine verse thirteen. Wow! Hey, oya máa lọ kà á máa lọ kà á ọlọ́run kúkú ṣe an English Quran ilé Quran chapter forty-nine verse thirteen. Wow! Ha! Bàbá mi Happy Rasheed good evening eh, good evening bàbá eh, bàbá mi Sake mo fún yín ní gbòòsà mẹ́ta. bẹ́ẹ̀ ni bí ọmọbìnrin bá jí a fi orókún méjèèjì kúnlẹ̀ a kí àwọn òbí rẹ̀ àṣà tí ó wuyì ní àṣà wa ẹ jẹ́ ká gbé àṣà wa lárugẹ ẹ jọ̀wọ́ gbogbo ẹ̀yin tẹ́ wà ní ìdí ètò yìí kí Odùduwà Republic ó lè dúró mò ń bẹ̀ yín ní orúkọ Ọlọ́run tó máa rìn mò ń bẹ̀ yín ní orúkọ. bá William Adédọ̀ṣù mú kí yín ẹ káàbọ̀ sórí ètò báwo ni o òun ni ẹ kó ètò bàbá ìjìnlẹ̀ kò ṣe. ṣeun púpọ̀. gba ìbọ̀dẹ̀ ti ara wa. ìyá mi Tayo Brown mú kí yín o ilẹ̀ Yorùbá ti dúró no going back ẹ o èyí ni um, no going back ẹ̀yin ọ̀dàlẹ̀ ẹ lọ gba ẹ lọ gbé oògùn jẹ. <laughs> yorùbá wọn lọ sẹ́ńpẹ́. yóò ṣe ojú àwọn. wọn lọ hàn gara wọn àbí bẹ́ẹ̀ ló ṣe máa rí. rúurú tẹ̀lé wọn lẹ́yìn kò ní sí ẹ̀dá kan tó lè fi igi na ọmọ ejò kan. bámi kúnlẹ̀ homies. Nigeria is a doomed country àti ìṣe yorùbá ní àpọ́nlé. ìfẹ́lẹ́ yìí a fi wine away time ní o. ìṣẹ̀dá. alẹ́ ètò ní máa gbásíkì. so ní ìṣẹ̀dá tí onídùá fi. ó máa nẹgbà ó máa nẹnẹ́. bí ọkùnrin. àwọn ènìyàn wa ti ń sẹ́tìn wẹ́rẹ́wẹ́rẹ́ bó tilẹ̀ jẹ́ pé àǹfààní láti ṣe program yìí lórí the other phone wa lónìí torí à ń try láti fọ̀mọ́ àti ẹ̀. a fi orókún méjèèjì kúnlẹ̀ a kí àwọn òbí. ìyá mi Grace Adébíyì wọn ní ẹ káalẹ́ o ẹ sì kú iṣẹ́ takuntakun ẹ ṣeun púpọ̀ mà. ẹ jọ̀wọ́ gbogbo ẹ̀yin tẹ́ wà ní ìdí ètò yìí kí Odùduwà Republic ó lè dúró mò ń bẹ̀ yín ní orúkọ Ọlọ́dùn tó máa rìn mò ń bẹ̀ yín ní orúkọ àwọn. ìyá mi Oyètádé Blessing wọn ní màmá onítìrí o màmá onítìrí o màmá onítìrí o ẹ̀mẹ́ta ẹ̀mélòó mo pè yín wọ́n ní ẹ̀mẹ́ta ni o ìpè ayé mo pè yín o mi ò pè yín nípè tọ̀run kẹ́ ẹ jẹ́ mi ní hòhò wọ́n ní we love you o and the good work you are doing for sons and daughters of Yoruba nation please don't give up on us we love you mom we love you mom we love you and we will continue to love you ẹ o ìyá mi Oyètádé blessing oníkàmá gbèsè létí bẹ́tà. iná ọmọ ètò kan pàpà láàrin wọn. ìṣẹ̀dá yorùbá ni ó dára jù nínú ìwà àti ìṣe yorùbá ní àpọ́nlé bẹ́ẹ̀ ni wọ́n ń bọ̀. bámi olúwaṣẹ́gun adédayọ̀ wọ́n ní quran chapter forty nine verse thirteen. òun ní ìṣẹ̀dá. human beings we created you all from a male and a female and made you into nations and tribes so that you may know one another. wow this is great. ẹyẹjẹ kúnlẹ̀. ìyá mi ruth wọ́n ní yorùbá nation now no going back. ó wuyì ní àṣẹ. ìyá mi khadijat agunbíàdé wọ́n ní ẹ̀kọ́ ètò sà takuntakun well done sir. God bless you. ètò yìí kí Odùduwà Republic ó lè dúró mò ń bẹ̀ yín ní orúkọ Ọlọ́dùn tó máa rè mò ń bẹ̀ yín ní orúkọ àwọn baba ńlá wa tí wọ́n ti ṣiṣẹ́ takuntakun ṣáájú wa ẹ jẹ́ kí a fi inú kan ṣe é ẹ má jẹ́ kí a gba ìbọ̀dẹ̀ ti ara wa ẹ má jẹ́ kí a fi àyè sílẹ̀ fún alamí láàrin wa. èké ṣíṣe ò ní ká má dàgbà ilẹ̀ dídà ò ní ká má lulẹ̀ gbó ṣùgbọ́n òṣìkà ìdáràn ti wí pé ọjọ́ àti sùn ń lẹ́bọ ẹ rántí wípé ọjọ́ ọjọ́ kan ń bọ̀ tí nọ́mbà wà dilẹ̀ lẹ́yìn asunṣu jẹ́ o. tí a lè ṣe ẹ jẹ́ kí a fi ara wa. bàbá mi Ibrahim Bello wọ́n ní Yorùbá Nation Now náà. nítorí pé àìkọ́wọ́rìn ejò ní jẹ́ ọmọ ejò níyà bí ọ̀ka bá ṣáájú tí ṣègbè ń tẹ̀lé típa amọ́lẹ̀ àti òjòlá ń wọ́ ruru tẹ̀lé wọn lẹ́yìn kò ní sí ẹ̀dá kan tó lè fi igi na ọmọ ejò kankan pa láàrin wọn. ìṣẹ̀dá yorùbá ni ó dára jù nínú ìwà àti ìṣe yorùbá ní àpọ́nlé bẹ́ẹ̀ ni wọ́n ń bọ̀wọ̀ fún àgbà ìṣẹ̀dá tí ó ní ààtò ni ìṣẹ̀dá tí elédùà fi yorùbá ṣe bí ọkùnrin bá jí ní òwúrọ̀ ní ilẹ̀ kóòtù òjíire adọ̀bálẹ̀ gbaraja a kí àwọn òbí rẹ̀ bẹ́ẹ̀ ni bí ọmọbìnrin bá jí afió. ṣe ẹ ti bá wa láìkì ètò yìí ṣe ẹ ti bá wa ṣí ààrẹ. àṣà tí ó wuyì ni àṣà wa ẹ jẹ́ ká gbé àṣà wa lárugẹ ẹ jọ̀wọ́ gbogbo ẹ̀yin tẹ́ wà ní ìdí ètò yìí kí Odùduwà Republic ó lè dúró mò ń bẹ̀ yín ní orúkọ Olódùtó ìyá mi Muyinatu Bakare mo kí yín o wọ́n ní good evening bàbá ìjìnlẹ̀. àwọn tí wọ́n ti ṣiṣẹ́ takuntakun ṣáájú wa. Fẹ́mi Abdullateef Abimbola wọ́n ní well done Mr. Ìjìnlẹ̀ God will reward you. ẹ má jẹ́ kí a fi àyè. Ṣọlá Sunday mo kí yín sà wọ́n ní Yorùbá National no surrender my love. ọmọ yìí wípé tí a bá wá rí ẹnikẹ́ni nínú ìgbìmọ̀ yìí. ìdè olúmọ kẹyìn máa ẹ̀ka alẹ́ wọn ni go ahead ìjìnlẹ̀. wá tàbí tí ó ń ṣe ojú àwọn ọ̀tá nínú ìgbìmọ̀ ìgbìmọ̀ dídá Odùduwà Republic sílẹ̀ kírú ẹni báyìí ó rí ìjà Ṣàngó ẹ máa pé àṣẹ. àṣẹ. kí ó rí ìjà Ṣànpọ̀nná ẹ pé àṣẹ. àṣẹ. kí ó rí ti Ọbàtálá ẹ pé àṣẹ. àṣẹ. kí ó wá rí ti Èṣù Ọ̀dàrà onílé oríta ẹ pé àṣẹ. àṣẹ. ẹ jẹ́ ká fi inú kọ́ ṣe jẹ́ ká jìjà yìí tọkàntọkàn kí àwọn alálẹ̀ kó lè fi gbogbo ọwọ́ sí i kí wọ́n lè fi gbogbo ọkàn wọn sí i kí wọ́n lè bá wa rin ìrìn àjò náà láṣẹ Elédùmarè. orí ilé mi á dúró torí ìyà yìí ti pọ̀ jù. bẹ́ẹ̀ ni orílẹ̀-èdè mi ti dúró torí ìyà yìí ti pọ̀ jù bàbá mi òjòrà sí Yorùbá Nation confirmed and confirmed forty nine Quran forty nine thirteen bàbá mi àgbọ̀ Látúndé wọ́n ní may God be with you brother ẹ ṣeun púpọ̀ <laughs> ilẹ̀ ẹ̀kọ́ ti òjìire ó ti dúró no going back. kí ó wá rí ti èṣù ọ̀dàrà onílé oríta ẹgbẹ́ àṣẹ. àṣẹ. ẹ jẹ́ ká fi inú kan ṣe ẹ jẹ́ ká jìjà yìí tọkàntọkàn kí àwọn alálẹ̀ kó lè fi gbogbo ọwọ́ sí i kí wọ́n lè fi gbogbo ọkàn wọn sí i wọ́n lè bá wa rin ìrìn àjò náà láṣẹ Elédùmarè. orílẹ̀-èdè mi á dúró torí ìyáyé ti gbójú Odùduwà republic á dúró òmìnira adé. orílẹ̀-èdè mi á dúró torí ìyáyé ti gbójú Odùduwà republic á dúró òmìnira adé. káàbọ̀ sórí ètò lónìí o ẹ̀yin tẹ̀ ń darapọ̀ mọ́ wa fún ìgbà àkọ́kọ́ ìjìnlẹ̀ orílẹ̀-èdè turkey la fi kalẹ̀ sí. ìjìnlẹ̀ marcus lórúkọ tèmi apèdègbàyè gbogbo ilẹ̀ turkey guru maharaji adẹ́rìnpòṣónú aka bàbá onírùngbọ̀n yẹ́wọ́kẹ́ mr sport ló ń kẹ́yìn wípé ẹ kò déédé àsìkò yìí ojú àṣà tàwòdì òkè rọrùn o ojú wa ò ní rí bí o ire báyìí ni ojú owó rí ire ni kójú gbogbo wa ó máa rí o wọn ní bá a bá ṣòwò ká rèrè ọjà jẹ ènìyàn méjì yanyọ̀ lódì wọn bá dì í lọ́jà wọn á tu nílé gbogbo ohun máa rá ayé ti gbédè nípa tiwa elédùwà bá wa lónìí torí wọ́n ní pé ohun tá a bá ti dè nílé ayé ṣé ó di dídè lóde ọ̀run ìta bá sì ti tú nílé ayé ó di dandan kí wọ́n tú lálèdè ọ̀run torí pé ọmọ aláṣẹ ni wá. àwọn sọ nípa ti Yorùbá lónìí wípé lábẹ́ àkóso bó tilẹ̀ wù kó lábẹ́ àkóso bó tilẹ̀ wù kó lábẹ́ ọ̀nà tó lè wù káwọn ọ̀tá ó gbà ìkeke ní lékè ọ̀kẹ́ o àwa la máa lékè àwọn ọ̀tá wa. omi kan òkè ń ṣàn kó bojú ẹ̀yìn èèwọ̀ òrìṣà àgbàrá yìí ṣàn báyìí kó padà sẹ́yìn láéláé wọ́n ní àgbàrá kan yìí sékòtò ilé koko báyìí ni yóò bá ń lọ a máa délé tiwa torí àjò ò dùn kó dídán má rè wò ó. ilé ẹyẹ ni ẹyẹ lọ gbogbo ọmọ kóòtù òjire ìyá mi olóríire àdùnní àdè mo kí mà ẹ ṣeun bàbá mi ṣó lọ last sunday mo kí ẹ sórí ètò gbogbo yín pátá là ń rí ka àtẹ̀jíṣẹ́ yín ọmọ yorùbá ibi tá lọ wọn ní ọ̀nà sọ ọ ẹ má jà padà sẹ́yìn nínú ọdún yìí ni kò ní í dọdún tó ń bọ̀ pẹ̀lú àṣẹ Èdùmàrè àti àwọn onílẹ̀ ẹ̀dá tó bá ní a ò ní délẹ̀ ìlérí ni ò ní bá wa délẹ̀ ìlérí gbogbo ọmọ kóòtù òjèrè ẹ fọkàn ara yín balẹ̀ àti délé yìí náà àti mọ́yè yìí jẹ náà pé kí amóyè yìí jẹ àti mò jẹ ti àwọn ọ̀tá ńlọ́wọ́ kù pẹ̀láṣẹ lọ́wọ́ ọlọ́run ọba ẹ̀yin ọmọ Yorùbá o mo fẹ́ jí iṣẹ́ bàbá mi kan lò lónìí. ewé kan ò lè jábọ́ lórí igi kọ́lọ́hún ó má mọ̀ sí i ìjì máa jà afẹ́fẹ́ máa fẹ́ bó ṣe ń jà tó ń fẹ́ látẹ̀yìnwá níbi tá a bá dé yìí tá a máa fi gbalẹ̀ kóòtù òjèrè wọ́n ní bí ó ti wà látètè kọ́ ṣe ó ń bẹ nísinsìnyí ṣùgbọ́n àdúrà tá à ń gbà sélédùwà ní wípé kó má máa rí bẹ́ẹ̀ lọ títí ayé àìnípẹ̀kan. ìjà ogun ti tán ọmọ Yorùbá jagun mòlú orin ayọ̀ la ó máa kọ hallelujah ńlórí tá a máa máa kọ láti wákàtí yìí lọ ṣùgbọ́n ìwọ̀nba tó kù yìí ọmọ Yorùbá ojú ni alákànfí ń ṣọ́rí àti fẹ́ sọ lẹ́ẹ̀kan sí i ojú ni alákànfí ń ṣọ́rí tí ìjọba location fáwọn àna ìgbé lánàá nígbà tá à ń sọ tá à ń pariwo tá à ń ké tuntun tó jẹ́ pé àwọn kan ìlú kó bàjẹ́ kó bàjẹ́ ni wọ́n ń lò káàkiri ìgboro wọ́n léyìí tí wọ́n ní kòkòbó bọ̀ kòbó bọ̀ nǹkan míì ni wọ́n ń bọ̀ èyí tí wọ́n là fún làmíì làmíì ò tí ì jẹ́ tán ó tún wá sọ pé òun làmíì ọmọ Yorùbá ẹ̀yin lẹ ìjà tó kù o ẹ bá fẹ́ bọ́ lóko ẹrú àsìkò náà rèé láti dìde ojúlómo tó yónú o. àsìkò náà lélẹ́yìí láti jà fún ara yín o ẹni bọ́n ṣe free àwọn Boko Haram lánàá bó ṣe bẹ̀rẹ̀ ní Afghanistan lélẹ́yìí. ìyá mi Mary Obi ṣẹ̀san mo mà kéyàn o ẹ káàbọ̀ sí orí ètò lónìí òní hallelujah hallelujah mo kí yín lálẹ́ yìí bàbá mi adéolúwa cornelius one day this is prophet adéolúwa cornelius ìjìnlẹ̀ marcus you are well done sir ah, bàbá mi ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ń dàgbà ẹ jẹ́ ń tó yín ẹ má forí pa mí sà ẹ ṣàánú mi ọmọ kékeré ni mí mi ò láyà akẹ́bọ̀jẹ́ má lò sàn fún mi mọ́ ẹ sà bàbá dúdú o mo kí yín sà a máa ń pa àlọ́ kan àlọ́ àpamọ̀ ṣé àpamọ̀ àbí àpagbè nígbà tá a wà lábúlé wọ́n ní ìkòkò dúdú fẹ̀yìntì gbó o ta ló mọ̀ ọ́ o èmi mọ̀ ọ́ o kí ni o ìgbín ni o bẹ́ẹ̀ ni mo kí ẹ̀ka alẹ́ ẹ̀kọ́ déédéé àsìkò yìí bàbá mi olúwaṣẹ́gun adébáyọ̀ wọ́n ní mrs onítìrí was àgékù ejò tó ń ṣòro fún nàìjíríà federal government god bless her god bless Odua republic. hello sir ẹjọ́ samuwa lórí program á pè yín padà tí máa ṣe tán ẹ má bínú all right sir okay sir. ẹ má bínú ẹ̀yin God bless everybody tó ń ṣe iṣẹ́ yìí tọkàntọkàn kí ọlọ́run ọba kí ó gba àkóso níbo la bọ́rọ̀ dé o níbo ni àbá ọ̀rọ̀ dé gbogbo ọmọ kóòtù òjíire ibi tá a bá a dé yìí ìjà gbogbo wa ni o ìjà gbogbo wa ibẹ̀ ló kù sí mo ní bó ṣe bẹ̀rẹ̀ bàbá mi Amos Délé mo kí yín ẹ káàbọ̀ sórí ètò lónìí bàbá mi Philip Ọ̀dọ̀fin mo kí yín sà ẹ káàbọ̀ wọ́n ní Yorùbá Nation now no going back ẹ ṣeun akọ̀dùn ní mo yín lọ́wọ́ bẹ́ẹ̀ ṣe ń bá wa ṣe àìtù yìí ojú tẹ́ ẹ fi wò wá òní fọ́ bákan náà létí tí ẹ fi ń gbọ́ wa kò ní dì í òpinniní ṣọlá ìwọ tẹlẹdùwà bá pè tó o bá kọ̀ tó o bá jíṣẹ́ ọlọ́run á gbé òkúta ilẹ̀ dìde mo máa ń sọ ní gbogbo ìgbà wípé bí elédùwà bá ṣe ń pè ẹ́ báyìí gbàrà ló fi adérọ́pò ó fi sẹ́gbẹ́ ẹ adérọ́pò yìí ó ṣeé kó máa ṣiṣẹ́ lábẹ́ ẹ o ó ṣeé kó jẹ́ ọmọ bíbí inú ẹ ó ṣeé kó jẹ́ ẹnikẹ́ni ṣùgbọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà adérọ́pò kì í fi bẹ́ẹ̀ ní òkìkí tó ẹni tó ń bẹ̀rẹ̀ iṣẹ́ gangan torí ọlọ́run ti wò wípé adérọ́pò yìí dàbí spare tire ni ọlọ́run ti wò wípé dj kamsi mo kí yín sà ẹ̀ káàbọ̀ sórí ètò bàbá mi ismail hasan mo kí ní ismail hasan àkànjọ́ ní i love you baba god bless you sir ẹ ṣeun púpọ̀. spare tire ni adérọ́pò ṣùgbọ́n spare tire yìí ọlọ́run máa ń dìídì prepare wọn ni torí náà tọ́lọ́run bá pè ẹ́ wípé kó o ṣiṣẹ́ tó o bá kọ̀ tó o bá ṣe ọlọ́run á gbé adérọ́pò yìí dìde a ti ṣe àpẹẹrẹ yìí láìmọye ìgbà lórí ètò yìí ẹ jẹ́ kí n tún ṣe fún àǹfààní ẹ̀yin tẹ̀ ń wò wá fún ìgbà àkọ́kọ́ adérọ́pò ni Samuel jẹ́ fún tani fún eli adérọ́pò ní dáfídì jẹ́ fún ọba sọ́ọ̀lù o adérọ́pò ní elisha jẹ́ sí elijah àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tá a lè dárúkọ wọn tán adérọ́pò ni bàbá akíntọ́lá jẹ́ sí bàbá awólọ́wọ̀ ṣùgbọ́n nítorí pé akíntọ́lá ṣipòlò lọ́lọ́run ṣe yọ ọ́ kúrò tó sì dìlì tiẹ̀. E àmúwá ọlọ́run ni. bàbá mi Michael Coker mo kí yín sà ẹ káàbọ̀ sórí ètò àdúrà tí mo wá ń gbà ní pé gbogbo àwa tá à ń ṣe iṣẹ́ yìí kélédùà kó má fi adérọ́pò rọ́pò wa láìpẹ́ ọjọ́ torí ẹlòmíín wà nígbà tó ṣe iṣẹ́ tán tó parí ẹ̀ tó dé wá àsinmi ìyẹn bùsọ̀ tó kẹ́yìn lọ́lọ́run ṣẹ̀ṣẹ̀ wá gbé adé rọ́pò tiẹ̀ wípé ó yá lọ bẹ̀rẹ̀ níbi tó bá dé àpẹẹrẹ eléyìí ni elijah àti elisha elijah parí iṣẹ́ kí elisha kó tó bẹ̀rẹ̀ àwọn míì wà tó jẹ́ pé ẹnu iṣẹ́ tí wọ́n bá wà gọ́gọ́gọ́gọ́ lọ́lọ́ máa ń gbé adé rọ́pò dìde torí pé wọ́n ti ṣi ipò lò ipò tí wọ́n ṣì lò yìí ó ṣeé kó jẹ́ wípé àwọn gangan ni wọ́n ṣí ipò lò ó ṣeéṣe kó jẹ́ ọmọ wọn ló ṣí ipò lò àpẹẹrẹ eléyìí ni Élì ọmọ Élì ló ṣí ipò lò tọ́lọ́run fi gbé adérọ́pò dìde ó sì pa ìdílé Élì run ó pa ìdílé Élì run lọ́jọ́ kan ṣoṣo àtòun àti ọmọ àti ọmọ tí wọn ò tí ì tó wà nù oyún. adérọ́pò míì wà tó jẹ́ wípé atún àti ìdílé ẹ̀ wọ́n á parun lọ́sàn gangan bàbá ló ṣe o wọ́n ní bàbá ló jẹ èso àjàrà èyí sì ń kan àwọn ọmọ àpẹẹrẹ eléyìí ni Sọ́ọ̀lù ọba ẹ má bínú ó dàbẹ́ ni wípé nẹ́tíwọ̀kì yẹn kò dún dáadáa lọ́dọ̀ tèmi bí. nítorí náà ẹ jẹ́ ká kíyè sára wọ́n ní ẹni tó bá lérò wípé òun ti dúró kó kíyèsára kó má bàa ṣubú kí ló ń ṣẹlẹ̀. bàbá mi kan ló kọ lórin ó ní ẹni bá lérò wípé òun ti dúró kó kíyèsára o kó má bàa ṣubú ìgbà ewu ti dòde o fẹ́rẹ̀ dé. Ah, kí ló ń ṣẹlẹ̀ lálẹ́ yìí o òun fẹ́ ká gbádùn ètò yìí. ẹ jọ̀ọ́ ṣe ń gbọ́ wa nílé tẹ́ ẹ bá ń gbọ́ wa nílé ẹ ti wà tòró dàbẹ́ ni wípé ojú òpó yẹn ò fẹ́ fara kò fẹ́ ṣara rí lónìí ah, kí ló ń ṣẹlẹ̀ tẹ́ ẹ bá ń gbọ́ wa nílé dáadáa tó bá ń dún dáadáa lọ́dọ̀ yín ẹ̀tẹ̀ one tó bá ń dún dáadáa lọ́dọ̀ yín ẹ tẹ one ẹ jọ̀ọ́. ṣé kò hàǹgì lọ́dọ̀ yín rárá tí ò bá ti hàǹgì lọ́dọ̀ yín ẹ ṣeun púpọ̀ ẹ ṣeun is head for for for review okay okay ẹ ṣe gan àdúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín yes yes yes yes yes bàbá mi kò dùn sàn gbá bí àká ẹ àgbá bí àká the one kì í sàn ẹ ṣe gan. ṣé ẹ wá rí kinní kan wà nínú ẹ̀mí tó farahàn nínú ara nínú ìrìn àjò tá a gbé dání yìí mo fẹ́ kí a wá bá wa analyze ẹ̀ ká analyze ẹ̀ lálẹ́ yìí ẹ mọ̀ wípé nínú ẹ̀sìn àwọn kìrìsìtẹ́nì wọ́n ní ọlọ́run bàbá ọlọ́run ọmọ àti ẹ̀mí mímọ́ three in one ni gẹ́gẹ́ bí àwọn bàbá wa kan ṣe analyse ẹ̀ fún wa. nígbà tí ọlọ́run gbé bàbá dìde bàbá wa Akíntóyè àwọn mẹ́ta yìí kan ṣoṣo ni wọ́n o mẹ́ta nínú ẹyọ kan ṣoṣo yẹn ni pé àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí wọ́n jọ ń ṣe iṣẹ́ Yorùbá papọ̀ lẹ́ẹ̀kan ṣoṣo a máa analyse ẹ̀ fún wa. Hehehehe <laughs> Ah, bàbá mi olúwaṣẹ́gun adébáyọ̀ wọ́n ní àjẹ́ kò ní gbójúgbóyà kó jẹ èèpo ọ̀bọ̀ ẹ ti di èèpo ọ̀bọ̀ lẹ́nìí ọwọ́ ayé kò ní ká yín mr ìjìnlẹ̀ professor akintoye professor adeniran chief sunday adeyemo mrs onitiri and other media presenters àmì ẹ̀ pọ̀ ẹ ṣeun. ọlọ́run gbé bàbá dìde bàbá akíntóyè láti jà fúnlẹ̀ yorùbá bàbá ń ṣe iṣẹ́ yìí lọ ẹ mọ̀ pé lọ́jọ́ kìíní àná àwọn bàbá ni ọlọ́run kọ́kọ́ ń lò àwọn bàbá ni ọlọ́run ń lò gẹ́gẹ́ bí àwọn wòlíì ìgbani láti pàṣẹ wọn lọ́lọ́run gbà ń bá àwọn ọmọ ènìyàn fọhùn tó ń bá wọn sọ̀rọ̀ yẹn ní ìgbà ayé májẹ̀mú láéláé nínú bíbélì ìyá mi Bùkọ́lá Ahmad mo kí yín ẹ káàbọ̀ sórí ètò ẹ ṣeun púpọ̀ bàbá Akíntóyè lọ́lọ́run gbé dìde láti ṣínà láti ṣí wa lójú nígbà tó ń ṣiṣẹ́ lọ sáá àwọn kan ní bàbá ti dàgbà o ẹ lọ jókòó ẹ kinní kan o ẹ kinní kan oríṣiríṣi làwọn èèyàn ń sọ ọlọ́run wa ni ó dáa lóòótọ́ ó ti dàgbà ó ti ṣí àwọn ọmọ wa lójú ẹ̀mí ẹ jẹ́ kí n wá gbé ọmọ dìde ṣé ń tọ́ lọ́lọ́run ṣe gbé bàbá wa olóyè Sunday májà sọlá. So ọmọ adéyẹmọ igboho òòṣà ẹkùn ọkọ fúlàní ló gbé e dìde gẹ́gẹ́ bí ọmọ bó lóun ṣe gbé e dìde bí ọmọ ọlọ́run wá ibi tí bàbá gbéṣẹ́ dé olóyè Sunday bẹ̀rẹ̀ láti bẹ̀ ó gbé e sókè wúù iná ìrìn àjò yìí ru sókè táwọn èèyàn lérò wípé ó ti parí síbẹ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n ọlọ́run gba ọwọ́ olóyè Sunday Adéyẹmọ májàsọ́lá bàbá mi tí ò ní jà ṣán láéláé tí ò ní kú títí ayé ayé àìnípẹ̀kun ó gbé e dìde iná ìrìn àjò yìí ru sókè omi ìrìn àjò yìí dìde gbogbo àwọn eriwo àwọn ọmọ àwọn àwọn onílẹ̀ gbogbo wọn dìde pẹ̀lú olóyè ló bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ ló bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ ṣé ẹ mọ̀ wípé láyé ọjọ́ kìíní àná ìgbà tọ́lọ́run ń lo àwọn baba nígbà tó yá wọn ló ti sú àwọn ọlọ́run wá gbé ọmọ dìde ẹ má gbàgbé ńgbà tẹ́lẹ́dù wá gbé ọmọ dìde o lọ́jọ́ kan ló ń rìn lọ ó ń rìn lọ ó ń rìn lọ àwọn kan ń sọ̀rọ̀ wọn ò mọ̀ wípé elétí ọ̀fẹ́ lọmọ Elédùmarè wọ́n ní ta ló lọ wọ́n ní òun ni ọmọ Joseph gbẹ́nàgbẹ́nà ni. Ara násárẹ́tì ẹ̀kan wá dáhùn ní ǹjẹ́ ṣé ohun rere kan há lè ti násárẹ́tì jáde bí? ó bojú ẹ̀yàn wò wọ́n èmi ni ọlọ́run àwọn ẹran ara tí ń fi òpè tí ó fi ń dààmú ọlọ́gbọ́n. ọlọ́run wá lo ẹni tí wọ́n sọ wípé nǹkan rere ò lè tìlú wọn jáde wá ó wá sọ di mẹ̀sáyà aráyé bẹ́lẹ́dùá ṣe sọ olóyè Sunday Adéyẹmọ Ìgbòho di mẹsáyà wa nílẹ̀ kóòtù òjìrè lónìí tó dẹ̀ máa ṣe bẹ́ẹ̀ lọ títí ayérayé àìnípẹ̀kun torí wọ́n ti kọ orúkọ wọn sílẹ̀ nínú ìwé ìtàn tẹ́nikẹ́ni ò lè gbàgbé láéláé ẹ má wàá gbàgbé o nígbà tí ó dìde tí bàbá dìde àwọn kan pẹ̀gàn bàbá nígbà tí olóyè Sunday Adéyẹmọ Ìgbòho dìde gẹ́gẹ́ bí ọmọ àwọn kan kẹ́gàn olóyè Sunday Adéyẹmọ Ìgbòho wọ́n ní kò kàwé wọ́n ń pe wèrè ní wèrè ní ó ń fi apá ewúrẹ́ jẹyán ó ń fi tún àgùntàn jọkà ó ń gẹṣin lọ́sàn-án ń gọmọ èèyàn lóru kò kàwé kò kàwé ó kọ ọgbọ́n orí ó sì ṣe nǹkan tẹ̀yìn tẹ́ kàwé tẹ́ lè ṣe. ọlọ́run mú ọmọ ènìyàn ó mú un pamọ́ torí ọjọ́ ìdájọ́ lóòótọ́ wọ́n pa á ṣùgbọ́n ara ẹ̀ ò díbàjẹ́ ó padà dìde ó gun òkèrè ọ̀run àti ẹ̀sìn mùsùlùmí àti ti kìrìsìtẹ́nì ló nígbàgbọ́ pé ó ṣe ń padà bọ̀ wá ìyẹn bẹ́ẹ̀ ká má lọ akàn ṣe àfarawé ni. lẹ́yìn tí a fi olóyè Sunday Adéyẹmọ Ìgbòho dìdá a fi pamọ́ ṣáájú ọjọ́ ibi kíbi ó má bàa dé bá wọn. lẹ́yìn tí ọmọ ènìyàn tinú bíbélì lọ àwa rán ẹ̀mí mímọ́ dìde. tẹ́ ẹ bá wo ipasẹ̀ ẹ̀mí mọ́ dáadáa ẹ̀yin tẹ́ ẹ jẹ́ olójú ẹ̀mí ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ẹni mímọ́ tẹ́ ẹ mọ̀ nípa <laughs> nípa ẹ̀sìn kìrìsìtẹ́nì dáadáa ẹ mọ̀ wípé obìnrin ni ẹ̀mí mímọ́ ká ẹ lè mọ̀ wípé ọlọ́run ló ń bá wa rin ìrìn àjò yìí nílẹ̀ yorùbá ẹ̀dá tó bá fi ẹnu ara rìn á kábàámọ̀ gbẹ̀yìn obìnrin ni ẹ̀mí mímọ́ ẹ lọ ṣèwádìí dáadáa lọ́wọ́ àwọn bàbá àtàwọn màmá tí wọ́n mọ̀ nípa ẹ̀mí dáadáa tí wọn kì í fi ẹran ara ṣiṣẹ́ nígbà tí a gbé olóyè Sunday Adéyẹmọ Ìgbòho dìde tá a gbé wọn pamọ́ táwọn kan rò pé àwọn ti mú wọn ti fi sáhàámọ́ ọlọ́run wá gbé ìyá wa onítìrí dìde wípé ó yá ṣèbí wọ́n sọ pé bàbá dàgbà olóyè ò kàwé eléyìí tó kàwé tí ò tí ì dàgbà jù yìí náà tó sì ti ṣí ọkàn ara rẹ̀ payá wípé ó ti ṣetán láti lò mí láti kí n lò ó ọlọ́run bá ṣe kí ni ó kó sí i nínú nígbà tó kó sí wọn nínú ó yá lọ jíṣẹ́. ẹ wá wo bí iṣẹ́ náà ṣe ń lọ ìgbà tí ẹ̀mí mímọ́ dé èdè àìyedè ló dá sílẹ̀ láàárín àwọn ènìyàn ó ní kí ẹ lọ sí orí òkè ní yàrá òkè ẹ máa gbàdúrà títí tí ẹ̀mí mímọ́ máa fi bà lé yín nígbà tí ẹ̀mí mímọ́ bà lé wọn oníkálukú ń fọ onírúurú èdè lọ́tọ̀ọ̀tọ̀ débi wípé àwọn tí wọ́n ń gbọ́ wọn nítòsí àwọn kan sọ wípé wọ́n ti mu tí yóò ní ká lè mọ̀ pé ọlọ́run òun ló ń bá wa rin ìrìn àjò yìí ẹ má kẹ́gàn tẹ́lẹ́dùn àbá ti ṣe ẹ má tu iṣẹ́ olúwa wò torí ilẹ̀ yorùbá ti dúró ẹ̀dá tó bá tu iṣẹ́ olúwa wò á kàn dín nínú iyọ̀ bàbá dìde wọ́n kẹ́gàn bàbá ọmọ dìde wọ́n ní kò sí ní tó lè dá ṣe kò kàwé ẹ̀mí mímọ́ dìde wọ́n ní bákan bákan ẹ̀ ṣe jẹ́ àgbàlẹ̀ wa náà àwọn fúlàní ni wọ́n ń pa wá lọ́tún tí wọ́n ń pa wá lọ́sì yìí àwọn fúlàní ni wọ́n ń ṣe nǹkan tó wù wọ́n tí kò sẹ́ni tó lè mú wọn wọ́n lọ sí military school wọ́n scatter scatter wọ́n bad everywhere wọn ọ̀rẹ́ nìkan mú di ọ̀la wọ́n lọ sí NDA Nigerian Defence Academy ní Kaduna wọ́n lọ síbẹ̀ wọ́n lọ pa ènìyàn wọ́n tún abduct èèyàn ẹ̀yọ ẹnìkan wọ́n apprehend it until today railway wọ́n lọ bọ́ǹbù ẹ̀ di ọ̀la wọn ò rí ẹnìkan mú o ẹ̀yọ ẹnìkan báyìí wọn ò rí mú wọ́n lọ sí airport wọ́n attack airport ẹ̀yọ ẹnìkan wọn ò rí mú ọwọ́ nìyẹn ọ̀wọ̀ masaka ẹ̀ẹ́rí yẹn sọ. pabambari ẹ̀ ẹ̀wọ̀n tìlú ìbàdàn wà ń bẹ̀ o wákìlò àmọ́ bó ṣe rìn bó ṣe pòórá nínú ọgbà ẹ̀wọ̀n di ọ̀la tànà náà tún ti wà ń bẹ̀ báyìí toru ànámọ́jú èní ó wà ń bẹ̀ ṣe lè la fẹ́ tẹ̀bà gbogbo wa ò lè sùn ká kọrí síbì kan náà yes ṣùgbọ́n ẹja ṣọ́ra kọlọ́run má fi ọ̀rọ̀ ilẹ̀ kóòtù òjìrè kó má fi gbá wa lẹ́nu. bàbá mi Alimi Fuad mo kì í yín sá bàbá ìjìnlẹ̀ ẹ̀kọ́ ètò Yorùbá Nation now now now ẹ ṣeun ìyá mi Fúnmiláyọ̀ Adébáyọ̀ wọ́n ní keep it up sir no going back the attack on Buhari convoy is a sign that Nigeria is a failed state The Igbos think Obi will solve Nigeria problem, but people in the core north will never vote for Obi. Ṣé wọ́n sọ fún yín pé election máa wáyé ni? Election lè wáyé ẹ̀yin tẹ̀ ń pariwo election twenty twenty two twenty twenty three you are deceiving yourselves. ìyá mi ọ̀ṣọ́rìndé kọ́láwọlé ọ̀ ọ̀ṣọ́rìndé bàbá mi ọ̀ṣọ́rìndé kọ́láwọlé Kamarudeen akẹ́yìn. Okay green to glow skincare mo kí yín ẹ káàbọ̀ ọlábìyí ṣèyí mo kí yín sà bàbá mi bùsáyọ̀ abbas mo kí yín ọlábìyí ṣèyí mo kí yín sà mà ẹ má bínú mi ò mí lè tẹ ẹ jẹ́ ń bẹ̀ ẹ mo kí gbogbo yín mo kí gbogbo yín mo kí gbogbo yín mo kí àtẹ̀jíṣẹ́ ti pọ̀ ẹ má jẹ́ ń fi yẹn distract ara mi lálẹ́ yìí. Eh, mo wá fi àsìkò yìí mo fi bẹ gbogbo ọmọ kóòtù òjèrè ẹ jẹ́ ká focus attention wa on this year no going back if you don't take a risky step you can never make a mark kí ni mo sọ if you refuse to take a risky step you can never ever make a mark tẹ́ ẹ bá gbé ìgbésẹ̀ ẹlẹgẹ́ ẹ mà lè korúkọ yín sínú ìwé ìtàn títí ayérayé èmi ò lè wá kò kí n joyè lé bàbá tó bí lọ́mọ mi ò fẹ́ kú mi ò fẹ́ kú wọ́n ń wọlé wọ́n ń pa wá mi ò fẹ́ kú mi ò fẹ́ kú wọ́n dú àwọn ọmọ wa nírònà lójú títì wọ́n ń pa àwọn ọmọ wa wọ́n sun wọ́n níná lójú tiwa a fẹ́ kú a fẹ́ kú à ń bẹ̀rù à ń bẹ̀rù à ń bẹ̀rù ọjọ́ kú láìmọye ìgbà kó tó di wípé ó kú o akọni ènìyàn ló kú lẹ́ẹ̀kan ṣoṣo ẹ̀mélòó lẹ́yìn fẹ́ kú ká ẹ tó kú ẹ jẹ́ ká dìde láti jà fúnlẹ̀ wa o wọ́n ní ọ̀run ò ran aláìmọ̀ ṣe lọ́wọ́ àbí aláìṣe lọ́wọ́ heaven helps those who help themselves ẹ dìde ẹ jẹ́ ká kíyè sára ìfúnra báyìí lóògùn àgbà wọ́n ní ọ̀kẹ́rẹ́ ò lóògùn ìfúnra lóògùn ẹ̀ ẹ jẹ́ ayé dárúgùdù sílẹ̀ ẹ jẹ́ ayé dárúgùdù sílẹ̀ ń tá a bá lè ṣe tá a bá rẹni tó ń ṣe ẹ jẹ́ ní kudos ká gbóṣùbà fún un ká jọ kọ̀wọ́ rìn ká kọ́mọ lòpọ̀ bọ́ ká lè délẹ̀ ìlérí láìpẹ́ láì jìnnà ẹ̀yin ọmọ bàbá mi àtọmọ ìyá mi bí eré bí eré bí àwàdà bí àwàdà àríbi tílẹ̀ Yorùbá dé lọ́jọ́ kìíní àná ẹ wá wo bí wọ́n ṣe bá wa pín yẹlẹyẹlẹ a sì ní a fẹ́ kí gbogbo Yorùbá kí wọ́n parapọ̀ lẹ́yìn tá a bá gbalẹ̀ wa tán ìjọ ọ̀nà tá à ń roko lọ yìí ṣáà ní fi àyè sílẹ̀ káwọn ará bí ìgbàlẹ̀ wa ṣùgbọ́n kò ṣeé ṣe o ó dòdì ọjọ́ mi ọjà ni. ẹ wá wo nǹkan kan wọ́n ní ẹ̀rọ gba ayé o lára igba wa tó yẹ ká àárọ̀ lélẹ́yìí Nigerian constitution written in Arabic ẹ̀dẹ̀ jókòó síbẹ̀ ẹ̀ ń sọ̀rọ̀ ọlọ́rọ̀ ẹ̀ ń tẹnubọlẹ̀ rojọ́ ẹlẹ́jọ́ káàkiri ìtọ́gbélé yín lọ́wọ́ nìyẹn kó rí fún mi gẹ́gẹ́ bí èròǹgbà ọkàn mi sí ilẹ̀ kóòtù òjire kó rí fún kálukú wa pátápátá. Pata, pata gẹ́gẹ́ bí èròǹgbà ọkàn wa sílẹ̀ Yorùbá èròǹgbà ọkàn wa sí ilẹ̀ Yorùbá àti àwọn èèyàn wa tí wọ́n ń jìyà ìkélédùwà fi dá wa lẹ́jọ́ láì kù òṣùwọ̀n kan ṣoṣo ní ìlọ́po ìlọ́po ni o kọ́lọ̀ ń fi dá wa lẹ́jọ́ ká jẹ́ ká tún gbé mì yálà rere ni o tàbí ibi torí ẹni tó yàgbẹ́ sí mọ́ṣáláṣí àtẹni tó kó o àwọn méjèèjì ni wọ́n jọ ní ládàá ládàwò ni wọ́n fẹ́ gbà ẹ jẹ́ ń fẹ́ lẹ́yìn hàn wá ẹ̀yin èèyàn mi ká ẹ lè mọ̀ wípé ewu ti dé pó ká máa dúpẹ́ lọ́wọ́ àwọn tó dìde yìí bàbá wa Akíntóyè bàbá gbogbo wa nìyí o ẹ má jẹ́ kí ẹnikẹ́ni kó wọ àárín àyìn àtọmọ yín ká lè délẹ̀ lérí kíákíá kọlọ́hún má ṣe yín bíi Mósè o ìyá wa Onítìrí bàbá wa Sunday Adéyẹmọ Ìgbòho ìṣera yín lóṣìṣọ́ wò ọlọ́run ló mọ̀ọ́mọ̀ gbé yín dìde o òwe ló fi pa fún wa lẹ́ẹ̀kọ́ tí o jíire wípé òun lọ́wọ́ sí nǹkan tó ń ṣẹlẹ̀ yìí òun ní ọwọ́ sí nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ló ṣe gbé àwọn mẹ́tẹ̀ẹ̀ta dìde ẹ wá wò bó ṣe pa á lówe àwọn tó bá ní ojú ẹ̀mí ló lè rí ìdí ẹ̀ kí wọ́n dẹ̀ arrive at that permutation bàbá ọmọ ẹ̀mí mímọ́ ẹ̀mí mímọ́ yìí ni obìnrin tó wà láàrin bàbá òun ọmọ àwọn mẹ́tẹ̀ẹ̀ta sì pé sínú àwọn tí wọ́n ń ja ìjà òmìnira ilẹ̀ kóòtù òjìrè yìí ẹ má jà wá ti pasẹ̀ ẹnikẹ́ni nínú wọn kákọsẹ̀ kí ni mo sọ ẹ má jẹ́ kí a ti pasẹ̀ ẹnikẹ́ni nínú wọn kákọsẹ̀ kí ẹnikẹ́ni nínú wọn má wá ti pasẹ̀ ara ọmọ Yorùbá ọmọ kóòtù òjìrè kọsẹ̀ ẹ jẹ́ kí n fi hàn wá Nigeria constitution nìyẹn o ṣe wípé Arabic ni wọ́n fi kọ́ gàdàgbà gàdàgbà ibi tí ò bá ti sílẹ̀ ni wọ́n ti ń jiyàn ẹ̀kẹ́ ọ̀nìyẹn ẹ ó fúnra yín ojú àwo báyìí ni àwo fi ń gba ọbẹ̀ màá wá fi àwọn kọ́mẹ̀ntì tó wà nísàlẹ̀ màá fi hàn yín ká ẹ lè mọ̀ wípé ẹ̀sùn ẹ̀ ń họrun èyí tó yẹ kẹ́ ẹ̀rọ ẹ̀rọ ṣe ti rí ṣé ó hàn sí yín dáadáa nílé bẹ́ẹ̀ ṣe ń wò ó tí fóònù yín bá wà ní portrait form ẹ sí landscape ẹ sí landscape kó lè clear dáadáa fún yín sí yín kẹ́ lè rí dáadáa ẹ sí landscape ẹ sí landscape. ẹ bá gbé sí landscape báyìí ẹ lè rí dáadáa ó máa clear dáadáa. that is Nigerian 1999 constitution ó nìyẹn tí wọ́n kọ ní Arabic ẹ dẹ̀ wá jókòó síbì kan ẹjọ́ ẹlẹ́jọ́ lẹ̀ ń rò káàkiri ta lóṣù ta ló tọ̀ ta lóṣù ta ló tọ̀ ẹjọ́ ẹ̀ lẹ́ ń rò káàkiri wọ́n ní ohun tójú bá rí ni ló yẹ kẹ́nu ó wí èyí tójú bá rí ni ló yẹ kẹ́nu ó sọ káyé torí ẹ̀gàn bara wa lórúkọ jẹ́ torí ọ̀rọ̀ ọ̀kọ̀ọ̀kọ̀ tá a bá sọ lábẹ́ òrùlé lórí òrùlé ńlá gbégbọ́ lọ́jọ́ kan. ẹ já bẹ̀rẹ̀ sí ni wo àwọn kọ́mẹ̀ntì tó wà nísàlẹ̀ ẹ̀ máa fi gbogbo ẹ̀hàn wá fínífíní lónìí kẹ́ ẹ lè mọ̀ wípé àwọn ará bí yìí ó ní tí wọ́n ń gbà lérò ní tí wọ́n ń gbà lérò dáa kò dẹrùn. comment àkọ́kọ́ nìyẹn màá wá translate ẹ̀ ẹ̀ rí òun lélẹ́yẹ sí translate. Format is now available for 5k. Yẹn ni first kìíní translation. This is the second one. Onlele you see translation. Thank God, thank God, thank God upon all this blessing. O Allah, bless, peace, and blessing be upon us. May Allah reward you with goodness for the sake of our prophets. Ẹ wá wo eléyìí oríṣiríṣi ni o oríṣiríṣi ni o oríṣiríṣi ni o ẹ já wá wo eléyìí tó gùn jọ̀rọ̀jọ̀rọ̀ bí okùn ṣòkòtò yìí. a máa fi hàn wá ẹ ní wa lọ ìyẹn ọmọ Yorùbá ẹ bá rí ẹnikẹ́ni tó ń sọ owó tòwúrò tó ń sọ òṣì ọ̀rọ̀ jargon jáde nígboro ẹni kí wọ́n lọ jókòó kí wọ́n lọ jókòó kí wọ́n sinmẹ̀dọ̀ kí wọ́n sọgbà àgbéjẹ́mọ́wọ́ òǹlẹ̀lẹ́yìí our ancestors May God have mercy on them who took independence and are special scholars in the north. And what? And they are they respect the Arabic language and prefer it over other. They write it on money or military shirts and so on. ẹ jẹ́ kí n reduce reduce ẹ kí gbogbo wa rí ẹ má bínú ẹ lè má rí dáadáa mo ṣe yìí máa ma highlight ẹ máa ma sọ fún ẹ tẹ́ ẹ bá fẹ́ rí ẹ message mi máa send ẹ sí yín. Our ancestors, may God have mercy on them who took independence and special colors on the north, and they respect the Arabic language and prefer it over others. They write it on money, or military shirts, and so on and so forth. ẹ̀wọ̀n aríṣẹ́ṣe bí wàhálà ṣe máa wáyé gbọ́n mi sí omi ò tó bó ṣe máa máa ṣẹlẹ̀ òun lé káàkiri ẹ ti gbàgbé wípé ọlọ́run tó ń ṣiṣẹ́ ó wà lójú iṣẹ́ wonderful endeavour may God Almighty remove westernism from the hearts of our people and establish Sharia in Nigeria this is it this is it wonderful wonderful endeavour may God Almighty remove westernism from the hearts of our people and establish Sharia in Nigeria. ẹ jókòó sójú kan ẹjọ́ ẹlẹ́jọ́ bí ti lágbájá ṣe máa bàjẹ́ bí tẹni tó ń ṣiṣẹ́ ṣe máa dàrú ẹ̀bí wàhálà ṣe máa wà bí gbọ́n mi sí omi òtó ṣe máa máa lọ òun lẹ́yìn lé káàkiri ẹ ti gbàgbé wípé ẹni tí ọlọ́run ò pa kò níbi lọ ẹni tí elédùn ọba ti dá ó dání o ẹ wá wo tólùgbàlà bí wọ́n ṣe ṣe nígbà tí wọ́n fẹ́ pa á ó ní ẹ gbé e lọ sílẹ̀ íjíbítì ẹ gbé e lọ sílẹ̀ íjíbítì kúrò níwájú ọba Fáráò ọba Hẹ́rọ́dù lẹ́yìn ọdún mẹ́ta ọlọ́run pa ọba Hẹ́rọ́dù ó ní ẹ dá a padà wá wàyé ìgbà tó lọ́run rán bàbá Mósè tó ń gba àwọn ènìyàn là wọ́n lé kábàkábà ó sá àsálà fún ẹ̀mí ẹ̀ ó lọ ṣe àtìpó nílé àjèjì nínú aginjù ṣùgbọ́n wá padà wá láti wá gba àwọn ènìyàn ẹ̀ là. ọlọ́run ò wá ní ṣe yín bíi Mósè tó torí ìbínú kínkínní tí ò padà délẹ̀ lérè o. àdúrà ńlá lélẹ́yìí ọlọ́run ní ṣe yín bíi Mósè tí ọlọ́run sọ pé Mósè ya ara rẹ sọ́tọ̀ kí n pa àwọn ènìyàn yìí rẹ́ kí n bẹ̀rẹ̀ another generation from you new generation Mósè ní olúwa kí ló fẹ́ jẹ́ ìwúrí mi nígbà tí mo kó àwọn ènìyàn yìí kúrò ní oko ẹrú kẹ wá pa wọ́n nínú aginjù ayé á sọ mí lẹ́nu wọ́n ti Mósè títí títí títí tí Mósè fi bínú kínkínní ọlọ́run nínà pa ọwọ́ rẹ̀ sí àpáta kí omi lè jáde Mósè nà ó là pa ọwọ́ ẹ̀ mọ́ àpáta omi sì ya gbé àwọn bíi mẹ́ta àbí mélòó ló gbé lọ lọ́wọ́ sọ pé Mósè Mósè nítorí tí o ṣe eléyìí o kì yóò rí ilẹ̀ lérí lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ẹ̀bẹ̀ àdúrà ẹ̀bẹ̀ àdúrà lọ́lọ́run sọ pé ó dáa kò sí wàhálà gun òkè lọ sí orí òkè kó wo dídára dáradára ilẹ̀ náà wọ́n sì dé òkè tán ó ní ṣé o ti rí bí ilẹ̀ náà ṣe dára tó ń ṣàn fún wàrà àti fún yín ó ní ìwọ ti rí o Mósè ṣùgbọ́n o yóò débẹ̀ Mósè ò padà débẹ̀ o ẹ̀yin bàbá ẹ má jẹ́ kí ọmọ aráyé tì yín tẹ́ máa fi ṣe nǹkan táwọn Yorùbá máa fi padà lẹ́yìn yín ẹ̀yin tẹ́lẹ́dùn àgbélé iṣẹ́ Yorùbá lé lọ́wọ́ ilẹ̀ Yorùbá ti dúró ẹ̀yin ọmọ Yorùbá ẹ má mikàn ẹ má fòyà ẹnikẹ́ni tí ò bá fẹ́ kílẹ̀ Yorùbá ó dúró kó jẹ́ ìjìnlẹ̀ ni kẹlẹ́dùn ọ̀ yẹgimọ lẹ́sẹ̀ ẹnikẹ́ni bí you anybody tó bá lóun fẹ́ dúró gẹ́gẹ́ bíi tánàdí òun ò fẹ́ kí yorùbá ó lọ nínú ọdún tá a wà yìí mo ní bó jẹ́ ìjìnlẹ̀ sẹ́ ìjìnlẹ̀ tó ń sọ̀rọ̀ tẹ̀ ń gbọ́ yìí bójú òun ni kélédùá yẹgimọ lẹ́sẹ̀ ẹnikẹ́ni be you anybody i don't care tó bá nílẹ̀ yorùbá ò ní dúró bóun fẹ́ kílẹ̀ yorùbá kán kó wọn lẹ́rú kò ní bá wa délẹ̀ ìlérí náà ẹnikẹ́ni ni o ẹnikẹ́ni ìbá àjọkùnrin ìbá àjọbìnrin ìbá àjọmọdé àti àgbàlagbà tó lóun fẹ́ gbàbọ̀dé tilẹ̀ yorùbá á rí báyìí kò ní débẹ̀ tó bá débẹ̀ kò ní jẹ nínú èrè ibẹ̀ ọmọ yorùbá ẹ fi ọkàn yín balẹ̀ ẹ ṣeun púpọ̀ bàbá mi Olúwaṣẹ́gun Adébáyọ̀ now message on WhatsApp now please send uh, a máa send ẹ. Uh, ṣùgbọ́n tí a bá parí ètò la máa sẹ́ǹdẹ̀ e. ẹ̀ ṣe gan. ọmọ Yorùbá ẹni lè láǹfààní láti pè wọlé lónìí torí à ń fóònù wa lọ́wọ́ studio line wa àti èrè install tán ẹ ṣe. tàbá ní kájọ kọ́ ọ̀rìn kì í ṣe ká da lóró pọ̀ mọ́ ṣàpá àwọn tínú wọn ò mọ́ sí tá a gbé yìí káwájọ máa kọ́ orin eléyìí kọ́ ni à ń sọ. ẹ má mi kàn ẹ má fòyà ọmọ Yorùbá kí ni mo sọ ilẹ̀ Yorùbá ti dúró ilẹ̀ Yorùbá ti ṣe kí ni ó ti dúró aago méjìlá kọjá ìṣẹ́jú mọ́kànlá àáfẹ́ ti lò tó wákàtí mélòó báyìí àti lò tó wákàtí kan lédè àbí Eh, a bẹ̀rẹ̀ I think we started at um, ten thirty three okay ati lo wákàtí kan àbọ̀ lé bayi. báyìí eh, ọmọ Yorùbá mo wá pẹ̀tù sí yín nínú ni pé kẹ́ ẹ jẹ́ ká rí ẹ main focus nínú àwọn nǹkan mẹ́rin ìgbésẹ̀ mẹ́rin tí orílẹ̀-èdè ń gbé láti gba òmìnira orílẹ̀-èdè Yorùbá ti gbé mẹ́ta ń pẹ̀lú àṣẹ lọ́wọ́ Ọlọ́run àti àtìlẹ́yìn àwọn onílẹ̀. ẹ báwo náà ṣe lè contact hundred countries kódà kó jẹ́ president orílẹ̀-èdè kò yé wọn yóò yé wọn lọ́la ìgbà tó bá rí evidence tó bá yá wọn á mọ̀ wípé nóbì ṣeré ṣeré oore ọ̀fẹ́ Ọlọ́run ni adùn ṣe bóun tẹ́lẹ̀dùwà lọ́wọ́ sí òsì aṣòro ṣe bóun tẹ́lẹ̀dùwà lọ́wọ́ sí òsì tí nǹkan kan bá tí èèyàn bá ń ṣe nǹkan kan tọ́lọ́run ti lọ́wọ́ sí ádàbẹ́ ní pò nìkan ṣoṣo ló mọ̀ ọ́ ṣe elédùà ṣe ń ṣiṣẹ́ nìyẹn bí elédùà bó ṣe ń ṣe iṣẹ́ nìyẹn kò sí ẹnikẹ́ni tó lè dá ìrìn àjò yìí padà lábẹ́ àkóso bó tilẹ̀ wù kó rí kò sí ẹnikẹ́ni tó lè dá ìrìn àjò yìí padà ẹ̀yin ọmọ Yorùbá ẹ túbọ̀ mú ṣòkòtò yín kẹsàn gírí thank God pé ẹ̀yin ìyá wa ti ń wọ ṣòkòtò lóde òní ẹ wọ jíǹsì tá ẹ bá ní jíǹsì ẹ mú jíǹsì ọkọ yín tó bá jẹ́ the same size kódà kó tóbi jù yín lọ ẹ fi belt ẹ fi so ẹ tó yẹ pé ìró lẹ̀ ń ró ẹ mú okùn ẹ so mọ́ etí ìró bùbá yín ẹ sán kó lè dánjọ́ yín torí níbi tá a bá dé yìí mo pé máa sọ lórí ètò mi pé ìrìn àjò tó kù yìí kínkín ní báyìí ni ṣùgbọ́n kínkín ní tó kù yìí a máa ja ọ̀pọ̀lọpọ̀ ìjà láàárín ara wa láti ta nítòsí wa kò dìgbà tá a bá gbé ìbọn ọkọ̀ àdá tàbí ọfà ká tó mọ̀ wípé à ń jà o àwọn ìjà kan wà ìjà àfojúrí àwọn ìjà kan wà ìjà àìfojúrí èyíkéyìí tí ò bá àjẹnu méjèèjì ẹ gbáradì ẹ rí idà tí ẹ ti bọnú àkọ lọ́jọ́ kìíní àná Jésù ò ní kó sọnù o ó ní ti idà rẹ bọnú àkọ̀ nítorí ọjọ́ iwájú idà yìí báyìí ẹ wá fà á jáde láti fi defend ara yín o ẹ fà á yọ nínú àkọ̀ kẹ́ fi defend ara yín ládùúgbò yín ẹ má sùn ẹ má fi fúlàní délé o ẹ má fi fúlàní ṣàdúgbò yín mo fi elédùn àbẹ̀yìn Bàbá mi Sanni Solo I like my professor professor of Yoruba proud of you thank God you came out proud to have you ẹ ṣe ń púpọ̀ sá Ọlọ́run ni professor kẹlẹ́dẹ̀ ọ̀ máa fún wa ṣe. tẹ́ ẹ bá rí láńlọ́ọ̀dù gẹ́gẹ́ bí láńlọ́ọ̀dù kan tó wà ní ìtọ́kì ṣé ìtọ́kì ni ní after ìjókòó ní ọ̀tà. bàbá yìí máa ń gba two two hundred mo sọ lánàá ó máa ń gba two two hundred naira lọ́wọ́ àwọn fúlàní every night láti sùn sílẹ̀ àwọn fúlàní ló máa pa bàbá yìí dànù pẹ̀lú àṣẹ ọlọ́run àwọn ló máa gé lórí ẹ̀yin tẹ́ ẹ wà lágbègbè yìí mo ti sọ mo ní ẹ̀yin tí fúlàní tẹ́ ẹ bá mọ bí location táwọn fúlàní wà yálà ládùúgbò yín nínú abúlé yín nínú igbó wa ẹ̀ta wa ló lo bó a ò ní dárúkọ yín ojú la alákànfin ń ṣọ́ orí ojú ni alákànfin ń ṣọ́ orí ẹ jẹ́ ká fi ojú ṣọ́ orí wa. ẹ̀yin tẹ̀ ń ṣọ́rí olórí tẹ̀ ń fàwòdì sílẹ̀ kó gbé ti yín lọ Tinubu lẹ̀ ń tẹ̀lé kiri tí ò lè gbé yín dé nowhere ẹ̀ wá fẹ̀tẹ̀ sílẹ̀ pàlàpàlàpà. Pa ẹ fìgbésí ayé tiyín sílẹ̀ ẹ̀ ń tún orí olórí ṣe. ẹ̀ ń filé ayé tiyín sílẹ̀ ẹ̀ ń tún orí olórí ṣe àánú yín mà ṣe mí o. èyí tẹ́ ẹ bá wà lábúlé àbí níletò báàmì Dayọ̀ Ògúnlẹ̀yẹ ṣeun púpọ̀ sàmúdúpẹ́ lọ́wọ́ yín bóyá nú abúlé yín ojúlé márùn-ún ló wà ń bẹ̀ kárìnká pọ̀ yíyẹ ló ń yẹ ni o ojúlé márùn-ún ló wà ń bẹ̀ ẹ wá rí abúlé tó wà nítòsí yín tí ò jìnnà púpọ̀ tí ò nọsẹ̀ bóyá bí ibùsọ̀ kan tàbí ìlàjì ibùsọ̀ sí àdúgbò yín ibi tẹ́ ń gbé lábúlé yín ẹ lọ ọbẹ̀ ẹ̀yin tẹ́ wà lójúlé márùn yìí ẹ lè gbìyànjú ká ẹ kọ̀ọ̀kan ahéré kéékèèké síbẹ̀ bíi márùn-ún tẹ́ ẹ bá fẹ́ gbélé onílé ẹ máa gbé bẹ̀. ẹ ro gbogbo àyíká yín ní nǹkan bíi ìwọ̀n bíi ọgọ́rùn-ún ẹsẹ̀ bàtà sí àádọ́ta ẹsẹ̀ bàtà sí ọgọ́rùn-ún ẹsẹ̀ bàtà fifty to hundred feet ẹ ro yíká ẹ wá mú àwọn ọ̀dọ́ abarapá tí wọ́n dúró tán tó bá wà ní abúlé yìí ẹ fira yín ṣọ́ orígun mẹ́rẹ̀ẹ̀rin abúlé yìí níbi tí ọ̀nà gbà wọnú abúlé kí wọ́n máa ṣọ́ lálálẹ́ ẹ pínra yín sí ìsọ̀rí ìsọ̀rí ìsọ̀rí. àwọn nǹkan kan wà tẹ́ ẹ lè lò gẹ́gẹ́ bí ìṣúra láti fi ṣọ́ ara yín láti fi gbáradì láti fi dúró wámúwámú tí kì í ṣọ̀rọ̀ orí atẹ́gùn ẹ lè jẹ́ àsọ lẹ́yìn ètò ẹ fi dáàbò bo ara yín ládùúgbò yín ẹ kó àwọn ọ̀dọ́ jọ wọ́n ní ibi pẹlẹbẹ báyìí láti mẹ́ẹ̀lẹ̀ jẹ́ ìrìn àjò ẹgbẹ̀rún ibùsọ̀ ìgbésẹ̀ kan ló bẹ̀rẹ̀ ẹ̀ ẹ gbìyànjú kẹ́ ẹ bẹ̀rẹ̀ láti inú ìdílé yín ẹ bẹ̀rẹ̀ sí ní dáàbò bo àwọn ìdílé yín o torí wọ́n ní bíná bá jó níjọ́ mẹ́ni tara ẹni là á kọ́kọ́ gbọ̀n ẹ kọ́kọ́ gbọ̀n tara yín ná lẹ́yìn eléyìí ẹ pèsè ààbò tó péye ládùúgbò yín ẹ má dúró de olóyè o ẹ má dúró de ẹnikẹ́ni ẹ̀yin gangan tẹ́ ń wò mí nílé ẹ lè sọra yín di Sunday Igboho ẹ̀yin gangan tẹ́ ń wò mí nílé ẹ lè sọra yín di Mọ́remí Àjànsórò ẹ̀yin gangan tẹ́ ń wò mí nílé yìí ẹ lè sọra yín di ṣàngó ẹ lè sọra yín di ọ̀ṣun ẹ lè sọra yín di oríṣiríṣi nǹkan àwọn alágbára tó lágbára ẹ lè sọra yín di òòṣà kìkìdá agbára tẹ́ ẹ bá ní ẹ lò láti dáàbò bo àwọn ènìyàn ìwé àwọn olóyìnbó ń sọ̀rọ̀ kan wọ́n ní power intoxicate An absolute power intoxicate absolutely tágbára bá ti rúbọ èèyàn lójú báyìí akọ̀wọ́rìn pẹ̀lú ìgbéraga nígbà tí ìgbéraga bá wá dé tán a wá dá agbádá ẹ̀wò a dá àwọ̀ onítọ̀hún tónítọ̀hún bá ti gbé agbádá ìwà tó bá ti gbé e wọ̀ ó ti ṣetán àti parun nìyẹn nìyẹn ní ìgbéraga ó ti ṣetán àti parun agbára tẹ́ ẹ bá ní ẹ lò láti fi dáàbò bo àwọn ènìyàn yín ládùúgbò ẹ pínra yín sí ìsọ̀rí ìsọ̀rí àwọn orígun tó wà àdúgbò yín bóyá àádọ́ta àwọn ọ̀dọ́ àbí àwọn ọkùnrin tó dúró dáadáa ló wà ládùúgbò ẹ lè pínra yín ní márùn márùn márùn sí gbogbo àwọn ìsọ̀rí tó wà àdúgbò yín bóyá ìsọ̀rí bóyá ọ̀nà bíi méjì ló wà àdúgbò yín ni láti sàlẹ̀ látòkè. Okay ẹ kó márùn sókè ẹ kó márùn sísàlẹ̀ pẹ̀lú àwọn nǹkan tẹ́ ẹ lè fi ṣọ́ tẹ́ ẹ lè fi dáàbò bo ara yín ẹ kó o dání. ẹ jẹ́ kí ẹnu ọ̀jẹ́ ilẹ̀kùn ìloro kó wà lẹ́nu ọ̀nà bóyá láago méjìlá òru ẹ tilẹ̀kùn tó bá di láago mẹ́fà ẹ ṣílẹ̀kùnlẹ̀ àwọn tó bá ṣọ́ lẹ́ni tó bá di lọ́la ẹ jẹ́ kí wọ́n lọlé lọ sùn kẹ́lòmíì tún dìde tí pánsá ò bá funra wọ́n ní pánsá ò funra lọ́jọ́ sí pánsá já àjà ò funra lọ́jọ́ kìíní ó jìn onílé ò funra wọ́n kó lẹ́rù lọ. ẹ jẹ́ kí a máa ṣọ́ra wa gidigidigidi kì í jẹ́ ń ṣe lọ́wọ́ yìí tí wọ́n ti ń lọ sí ọgbà ẹ̀wọ̀n tí wọ́n ti ń tú àwọn agbésùmọ̀mí tí wọ́n ń tú wọn lẹ̀ tíjọba ò rí nǹkan kan ṣe sí nàìjíríà tẹ́ ẹ fẹ́ kí Tinubu lọ ṣe kí ni kó lọ fix nìyẹn ẹni tí ò tí ì lè fix tí ò tí ì lè fix ara ẹ̀ bàbá Gbégbérìn ẹni kó kọ́kọ́ fix ara ẹ̀ ná ó ní kọ́kọ́ yọ èérú ó ní kọ́kọ́ ó ní wọ́ tí o fẹ́ yọ èérú igi lójú ọmọ ẹlàkejì ó ní kọ́kọ́ yọ ìtì igi tó wà lójú tiẹ̀ náà ilé láti kẹ́sọ̀rọ̀ òde náà kọ́kọ́ yọ ìtì igi tó wà ní ojú tiẹ̀ kó tó di wípé o yọ irun tó wà lójú ọmọlàkejì ẹ ẹ̀dá tí ò lè tó lé tó lóun fẹ́ lọ tó ta adára ń ta má dá ń lé. kànìké tó torí ọkàn kan lùgbẹ́ torí òṣùwọ̀n àkàrà ẹ̀ ta ọjọ́ iwájú yín ó níyẹn o tí gbogbo yín ti rí Nigeria constitution náà ti kọ ní Arabic language yẹn ẹ wá jókòó síbi kan ẹ̀ẹ́dẹ́tẹ́tẹ́tẹ́ ẹ̀ẹ́dẹ́tẹ́tẹ́ excuses ṣáá excuses ṣáá bẹ́ẹ̀ kẹ̀dẹ̀ rèé hmm. ìwọ tó ń bàyàn jẹ́ tá ò bà ẹ́ jẹ́ ó padà bàjẹ́ náà ni o wọ́n ní ẹ má ṣe dá ẹni lẹ́jọ́ kí a má bàa dá wa lẹ́jọ́ nítorí pé òṣùwọ̀n tí a bá fi hàn tá a bá fi hàn fún ọmọlàkejì òun láò fi hàn fún wa ní ẹ̀kúnrẹ́rẹ́ torí pé èmi ń bọ̀ kọ́kọ́ èrè mi sì ń bẹ pẹ̀lú òun láti san án fún kálukú gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ rẹ̀ ẹ gbà ó wọ́n ní a ó ka o bí a kò bá dúró a ó ka o bí a kò bá rẹ̀wẹ̀sì. Si ohun gbogbo tí a bá ṣe ò yóò léèrè mo ní a ó kà á o bí a kò bá dúró a ó kà o bí a kò bá rẹ̀wẹ̀sì ohun gbogbo tí a bá ṣe ò yóò léèrè ohun gbogbo tí a bá ṣe ó ń bọ̀ wá lérè. ẹ jẹ́ kí a mọ the precise place sir bàbá mi Stephen Adaran ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí a mọ̀ gangan ẹ bá wa send díẹ̀ sórí WhatsApp wa a fẹ́ mọ àwọn location location ibi tó wà. ẹ̀yin èèyàn mi ẹ̀yin èèyàn mi ẹ̀yin èèyàn mi ẹ̀ dá o àṣebáyé lẹ ṣe rí ẹ̀wọ̀n ni mo ti ń hẹ̀. <laughs> we ti accuse you are wrongly ẹ ti accuse you are wrongly ìjìnlẹ̀ bẹ́ẹ̀ ni ọjọ́ wo lẹ ti béèrè lọ́wọ́ mi wípé àkáǹtì ìdàjìnlẹ̀ ẹ̀ display ẹ̀ mọ́ o abẹ́ rò wípé àpò ìjìnlẹ̀ lówó ń lọ ni abẹ́ ti rò pé àpò màmá onítìrí lówó ń lọ ni abẹ́ pé àpò bàbá akíntóyè lówó ń lọ ni èrò o èrò o òmìnira yorùbá twenty twenty two kí ni mo sọ òmìnira yorùbá twenty twenty two account fún ìdáàbòbò ilẹ̀ kóòtù òjìrè ẹ máa fi owó sínú ẹ̀ ẹ jọ̀ọ́ ìyá ò mọ nǹkan kan nípa àkáǹtì yìí ò bówó ṣe ń jáde nínú ẹ̀ samsam kò mọ bówó ṣe ń jáde nínú ẹ̀ rárá ṣùgbọ́n ó sọ fún àwọn tí wọ́n wà ní in charge security wípé títí tó fi dórí one naira tó bá jáde nínú àkáǹtì ẹ gbọ́dọ̀ lè wà able láti àkáǹtì fún o. You need to be able to account for every dime tó bá jáde nínú àkáǹtì yìí torí gbogbo iṣẹ́ tí ìyá yìí ń ṣe àpò ara wọn ló ti ń mú owó wọ́n dẹ̀ sọ fún àwọn gbogbo ìgbà pé àwọn ò nídìí ipò kankan pé tiwọn ni wípé kílẹ̀ Yorùbá ó ti dúró gángan ní nǹkan táwọn wà after. bàbá mi Sunday olówó yọ mo kì sà wọ́n ní kílẹ̀ Yorùbá ti dúró ní àfojúsùn àti priority àwọn pé ẹ̀bùn kan ṣoṣo táwọn need yẹn ipò kan ṣoṣo táwọn need ní kílẹ̀ Yorùbá ti dúró. torí náà kílẹ̀ ń wò kílẹ̀ ń wò tẹ́ ẹ̀ fowó sínú ẹ̀ ẹ̀ adúpẹ́ ò àmọ́ pẹ́ ń fowó sí ṣùgbọ́n àwọn kan wà wọn tí ì fi owó sí ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí n wá àkáǹtì yìí kí n fi sí ojú agbàgbé kí gbogbo wa kí a lè rí ẹ má bínú o. ìdìmọ́dì mi o ibo ló wà òmìnira àkáǹtì. òmìnira àkáǹtì dà kò sí o kò sí o kò sí o ọ̀dà ẹ jọ̀ọ́ ẹ máa bá wa fi nǹkan sílẹ̀ òmìnira twenty twenty two Go gofundme paypal àti àkáǹtì kí àwọn bàbá wa tó wà ní charge security kan lè rí nǹkan lò láti fi dáàbò bo ọmọ kóòtù òjèrè à ń jù wọ́n lọ ò ṣe wí lẹ́jọ́ ìjà ìlara ò tán bọ̀rọ̀. ẹ má gbàgbé ìwé tí wọ́n ní ká a kọ ẹ jọ̀ọ́ ẹ máa tẹ̀síwájú láti máa máa kọ ìwé yìí o eléyìí ni wọ́n ní ká kọ sí ààrẹ orílẹ̀-èdè tá a wà gọ́vnà province tá a wà àti ẹnikẹ́ni nítòsí wa ẹ kia kia kia kia kia. ọmọ Yorùbá ẹ má tún gbàgbé Yorùbá have decided Yorùbá have decided òǹlẹ́lẹ́yìí ah sorry èyí tí wọ́n ní ká ránṣẹ́ sí. Si, Buhari ó dáa kò síbí ó wà lórí kí lorúkọ ẹ̀ ó wà ní orí ó wà lórí desktop mi a máa gbé jáde lọ́la ọmọ Yorùbá ẹ jí lójú oorun ẹ rí i pé talẹ́ yìí rọra lọ smoothly. ó ti dúró ẹ má jà wá regret bíi ti Michael Ọ̀para àbẹ̀rẹ̀ àtìkọ́ ẹ̀ tó jáde lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ó ní I regret advising Azikiwe not to join forces with Awolowo former Eastern Prime Minister Michael Ọ̀para decried Nigeria faulty federalism òṣèlú ṣáájú ẹkún àbámọ̀ nígbẹ̀yìn ọ̀rọ̀ àbámọ̀ àmọ́ ṣe àṣetán dápọn òkétédégbé alátẹ ọ̀káwọ́ mórí. Orago is a community in Orago is a community in Ifelodun local council of Kwara State. Uh, I have never put money before. Ee hey, Baba, mi sanmi sanni solo sanmi solo people like me i have never put money before end this month i will pay my part i will play my part ọlọ́run á fún yín ṣe láṣẹ ọlọ́run ọba bàbá ẹ ò ní ṣiṣẹ́ àwọn gbọ́ yìí sọ yìí aláhìí sọ̀rọ̀ ẹ má jẹ́ a listen sí wọn o ibi tá à ń lọ ni kẹ́ ẹ jẹ́ ká focus attention wa lé lórí ọlọ́run àgbẹ̀ wa délé ìlérí láìpẹ́ láì jìnnà kò ní sún wa kò ní rẹ̀ wá o a ò ní ṣe tì a ò ní ṣe lásán a ti lọ wákàtí méjì lórí ètò yìí báyìí ẹ jẹ́ ká máa kangara wa ká máa lọlé aago kan ó kù ìṣẹ́jú mọ́kàndínlọ́gbọ̀n lọ́dọ̀ tiwa èmi lọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín àkàndá yín ìjìnlẹ̀ Marcus apèdègbàyè gbogbo ilẹ̀ Turkey Guru Maharaji adẹ́rìn-pọ̀ṣónú aka Mr Sport lókè wípé ojú wa ò ní kọ àtúnrí etí wa kò ní kọ àtúngbọ́ o àwa la máa máa dé o ẹ̀ náà la máa máa dé bá ẹ̀dá tó bá ní a ò ní dé ní a ò ní dé bá pẹ̀lú àṣẹ lọ́wọ́ ọlọ́run ọba ìdùnmọ̀rẹ́ àdẹ́dá àwọn àṣẹdá ilẹ̀ yorùbá ti dúró lẹ́ẹ̀kan sí o ẹ mọ̀ pé àwọn ìyá wa ti ń pè mí jinlẹ̀ kí ló dé ètò tó ṣe lánàá ẹ má bínú mo tún fẹ́ gba àkókò yín sí ni ètò tó ṣe lánàá ìyá kan ní látìgbà táwọn ti gbọ́ ètò yẹn láti nǹkan bí aago mẹ́ta ọ̀sán lọ́dọ̀ tiwọn lamẹ́ríkà wípé aago kan òru làwọn tó jẹun pípọ̀ kan àwọn ọba làwọn ní a ìjìnlẹ̀ tó ń sọ̀rọ̀ báyìí ibi táwọn ti ń gbọ́ òótọ́ ọ̀rọ̀ lélẹ́yìí nígbà tó ti wá ń sọ̀rọ̀ bá jẹ́ pé a nǹkan kan ti ń ṣẹlẹ̀ o hey wọn lọ́kàn àwọn ọ̀balẹ̀ ní ìyá ẹ fọkànbalẹ̀ ṣùgbọ́n àwọn kan máa ṣubú ẹ lè má lérò ẹ o lójú ìjà yìí bá a ṣe ń bá a lọ. àwọn kan máa ṣubú ṣùgbọ́n tẹ́nikẹ́ni bá ṣubú lójú ìjà yìí ẹ̀ wọ́n sinmi ni wọ́n sinmi lójú ìjà ni o ni Sátánì ṣe ráyè ṣe kíni tí ó ṣe ráyè wọnú wọn láti bì wọ́n ṣubú ẹ jẹ́ ká túbọ̀ máa tẹ̀síwájú bí ìwọ bá rẹ̀wẹ̀sì ní ìgbà ìpọ́njú a jẹ́ pé ìgbàgbọ́ rẹ̀ ni kò tí ì tó kò ní sú mi kò ní rẹ̀ mí kàkà kó rẹ̀ mí máa mú rodò àfiwé ọ̀fẹ́ gbéra ni ọ̀rọ̀ kòtù òjire ẹ àṣeyè ní alákànṣepọ̀ ká ṣe iṣẹ́ yìí ká ṣe ní àṣeyè ká jẹ lájẹyege. iṣẹ́ tí olùgbàlà mi àjẹyè ni wọ́n jẹ́ iṣẹ́ tẹ̀lẹ̀dá mi rán mi àjẹyè ni ó jẹ mo ní bó ti wù kógun ọ̀tá dìde bó ti wù kógun èṣù dìde láàrin àwọn èké arákùnrin láàrin ogun àwọn agbénipa àìṣẹ̀tẹ̀lẹ̀ dá mìíràn mi àjẹyè ni ó jẹ́ ìṣẹ̀tẹ̀lẹ̀ dá mìíràn mi o ajẹyè ni ó jẹ́ ó dàárọ̀. Yahweh, ọjọ́ lọ́la ti odò ànájẹ́wà ànájẹ́wà ní. Ẹ̀rọ̀jọ́ ayé òtítọ́ ní ìlú orí. Bírọ̀bá lọ́dún ogún ọdún, kàkà kọ́ mọ́ olórí ìṣègùtò mọ̀nàmọ́ná yóò tán náà. Sunday Igboho ti dé òde akọni. Ọkùnrin mẹ́ta ní Àbíjà jẹ́jẹ́ ògbóògbó bí ọ̀tá. Ẹ̀tọ́ wa ló jẹ́ ìlọ́kùn òbẹ́kẹ̀ mọ́. lójú ọpẹ́ ọba àdàmìyà olórí yorùbá wa tiwa tiwa ní. ẹrújú ayé òtítọ́ ní ìlú orí bírọ̀bá lọ́dún ogún ọdún àkàkọ́wọ́ olórí ìṣègùtò mọ̀nàmọ́ná yóò tán náà sànńdé kó dìde ó dé akọni. ọkùnrin mẹ́ta ní àbíjà jẹ́jẹ́ ògbógbó bí ọ̀tá ẹ̀tọ́ wa ló ṣe ẹ̀dọ́gbọ̀n ọ̀bẹ kan bá mú rírì rẹ àwa ọmọdé ètò ọpẹ́ bàbá àdámiyá olórí Sunday Mámẹ́kọ̀ ọmọ wọn ní kò ẹni tó ló wá dá kó láfiwé ọmọ òdòdó wa àkú oríire májàlọ ìrọ̀dá ló làkú Yorùbá ti wà ní Sunday Igboho. Bẹ́ẹ̀ sì kàlẹ ògbóró làárọ̀ ìrọ̀ǹdẹ́ ló làkú yorùbá ti wà ní Sunday Igboho. ìjẹ́ ìbùdó méjèèjì yàyà lọ́gọ́ ọkùnrin yorùbá ti wà ní Sunday Igboho. adúpẹ́ dúpẹ́ ọmọ dòdò wá o. yorùbá ti wà ní Sunday Igboho. ọmọ alágbàdo ndé ti wà ní. yorùbá ti wà ní Sunday Igboho. àtàkùtẹ̀ etí omi ní gbòmọ̀ rẹ̀ ti wà ní. ẹ̀rọ ojú ayé òtítọ́ ní ìlú orí bírọ̀ bá lọ lóògùn ọdún kàkàkọ́ mọ́ olórí jésèkòtò mọ̀nàmọ́ná yóò tán náà Sunday Igboho ti dé ó dé akọni. ọkùnrin mẹ́ta ní àbíjà jẹ́jẹ́ ògbógbó bí ọ̀tá ẹ̀tọ́ wa ló jẹ́ ìlọ́kùn mo fẹ́ kẹ́ mọ́ Yorùbá mo rí rẹ̀ àwa òmòjó ètò ọpẹ́ ọba àdámiyá olórí Yorùbá wá jẹ́ Sunday Maneko ọmọ wọn ní ìgò ẹni tó ló wá dá kò láfiwé ọmọ Odùduwà àkú oríire máyàtọ́lá ti dé. kálẹ̀ ògbóró làárọ̀ ìrọ̀ǹda ló là fún Yorùbá ti wà ní Sunday Igboho. kálẹ̀ ògbóró làárọ̀ ìrọ̀ǹda ló là fún Yorùbá ti wà ní Sunday Igboho. ìjẹ́ ìbùdó méje yàyà lọ́gọ́ ọkùnrin. Yorùbá tí wọ́n ní Sunday Igboho. adúpẹ́ dúpẹ́ ọmọ òdodo wa o. Yorùbá tí wọ́n ní Sunday Igboho. ọmọ alágbàdo lè ti wá ní. Yorùbá tí wọ́n ní Sunday Igboho. àtàpẹ́tẹ́ etí omi ní gbòòmọ̀ rẹ̀. Yorùbá tí wọ́n ní Sunday Igboho. olóyè Sunday ọmọdé yẹmọ ẹ ṣé adúpẹ́ adúpẹ́ lọ́wọ́ yìí olówó ọba adá láre nígbẹ̀yìn obìnrin takuntakun. ọwọ́ òdòdó àpáta àpáta adé òpẹ́. Yorùbá ti wà ní Sunday Igboho. ọkùnrin jẹ́jẹ́ ẹ̀tọ́ wa ló jẹ́ lógún. Yorùbá ti wà ní Sunday Igboho. gbogbo wa là ń dúpẹ́. ìran Yorùbá ẹgbàá ló ẹ̀yọ́. Yorùbá ti wà ní Sunday Igboho. Yorùbá ti wà ní Sunday Igboho. For education. Entertainment. and information.